seven eight eight eight eight zero eight one zero eight one five seven five seven eight eight eight eight seven eight seven eight eight eight eight. ó ti rí lẹ́gbọ́n ẹ tètè gbé gbèsè kan mọ́ kíá kó mọ́ máa pẹ̀lú jù. fresh fm ló ní kíyìn o kí ẹ tẹ́tì ẹ̀yin sànmọ́ rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ tẹ̀ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ fresh fm ní kí ẹ máa gbọ́ ẹ ṣe. ẹ máa gbọ́ fresh fm. yomi ọlábísí. ẹ máa gbọ́ fresh fm. one oh five point nine. nílé orí challenge la wà ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ fresh fm. challenge la wà Ìbàdàn la gbé ń ṣe Fresh FM. Bóyá wá wá mi ò yíye Fresh FM tó lápọ́njà. Bóyá ká gbọ́ Fresh FM bóyá tọ́jú òyìnbó. Kájọ máa gbórí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò gbé síbẹ̀ bóyá má kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sports. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún ó Fresh FM. ìmọ̀ sọ pẹ̀lú ìrírí. fresh one oh five dot nine fm. fresh one oh five point nine fm. ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala. fresh fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bomi kò dẹ̀ ṣe ta sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. onílé yìí ẹ kú ojúmọ́ o ọ̀dẹ̀ òdùn ara ò lebí ṣe dáadáa la bá yín o bá a ti kí nínú nílẹ̀ káàárọ̀ àjíire bí bá a ti kíra ẹ nínú nílẹ̀ ọmọ Odùduwà mo kí ń tẹ̀sán tẹ̀sán mo kí ń tológun tológun ọmọdé ilé mo kí yín o ẹ̀yin olóbìnrin ilé ẹ̀yin àgbààgbà ìlú ṣe dáadáa la bá o àjá àbálẹ̀ ìròyìn èló tó ń wọlé dé wẹ́rẹ́ òótọ́ kàn yín nílẹ̀kùn báyìí àlejò tí í dé báyìí tí ò ní náà ní kọ́bọ̀ tí ò náà ní èpìnì kankan tó jẹ́ pé bá a bá ti ń dé tá a bá ti ń kànlẹ̀kùn bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sí àwa ti wọlé tọ̀ yín náà nù owó lọ wọlé tọ̀ yín ire lọ wọlé tọ̀ yín àlàáfíà àìkú ti ṣe bálé ọ̀rọ̀ ó ti wọlé tọ̀ yín o bá a ṣe ń kànlẹ̀kùn yín láàárọ̀ tòní gẹ́gẹ́ bí èṣe wa àjá àbálẹ̀ ìròyìn iná làmúwá fún yín o lájẹkẹ ẹ mọ bí nǹkan ṣe lọ ní ìgboro ayé gbogbo nǹkan tí ń dún lánú àwọn ìwé ìròyìn láàárọ̀ tòní àwọ̀ jẹ̀kẹ́ ẹ̀ mọ́ èdè tí wọ́n ń pè é jáde àwọ̀ ọba yín sọ lọ́nà tí ó gbà tí ó fi yé yín àkàsè èdè òyìnbó náà ni wọ́n kọ́ o gbogbo ìwé ìròyìn ọ̀rọ̀ mọ́tòwò kankan ò sí mbẹ̀ o àwa ti tú wò á sì mọ̀ jábọ̀ fún àwọn nǹkan tí wọ́n kọ síbẹ̀ àbọ̀ládé yín ọmọ sàlámì tí ò ní ṣe nǹkan tí ó bò ó kọ bàbá rẹ̀ jẹ́ mo dé sí i lọ́rùn báyìí gẹ́gẹ́ bí mo ṣe dé o ẹnì kejì mi ọbẹ̀ ń kalẹ̀ ẹlẹ́hàá ẹlòmíì ni <laughs> àmọ́ ìyàwó aláàjì ni ọ̀dà. Ah, ojú rẹ̀ yìí gún régé yóò gún ọ̀nà dà ah, ah. ìsọnùmọ̀ ní líìfù ìsọnù ìtí máa ń sún mi jù bẹ́ẹ̀ ni pé kéèyàn máa sùn jẹ́jẹ́jẹ́ oúnjẹ yín ti rẹ́díò èyí ti jẹ́ ẹ tún máa sọ̀rọ̀ ẹ gbọ́ oúnjẹ yín tún ti rẹ́dí o ah, ah. oúnjẹ bó o. Ah, ń gbọ́ mọ̀ pé kò wulẹ̀ sáàyè àti máa jẹ́ tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ọ̀dúpẹ́ bá wọn àdúpẹ́ o àdúpẹ́ àlàáfíà. ọlọ́run ọba náà ló pè bẹ́ẹ̀ járe. <laughs> àdúpẹ́ ibo ni eléyìí lọ́ndì ẹ̀. eléyìí ọjà àfilẹ̀ báwọn so mọ̀ pé àwọn náà ti dára bọ́dà tuntun. la ìlànà ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni ká mọ. ìséde mm. tún ti ṣe wọn mm. lápá abẹ́ òun ọlọ́run jẹ́ wọn bọ́ ń bẹ̀ ọlọ́run tó yọ yéṣufu kọ́. bẹ́ẹ̀ ni tó yọ ọ̀nà kànga inú kànga mm, yóò kó wọn yọ lọ́nà bankole mẹ́rin bó ṣe kó ọ̀nà àrà náà yọ torí ọ̀nà àrà ó ti ń dán gbèrègbè báyìí àwàdà ò sí ń bẹ̀ ẹ má fẹ́ ẹ má bọ̀ ẹ má kó àwọn kan ti kó kúrò lọ́nà àrà àsìkò rẹ tẹ́ wà kó wa yọ wà ní iye tẹ́ bá tẹ́lẹ̀ kọ́ lẹ́ẹ̀ máa bá mọ́ bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ sí yọ gbẹnu òkè o torí ojú ọ̀nà wa o ti ń da bọ̀ kéé dáa tán o ìṣe wọ́n sọ pé abalẹ̀ ló ti dá wọn ẹ̀wọ̀n tí kọ́ńgílá ẹ padà sẹ́nu iṣẹ́ o láàárọ̀ yìí mm-hmm. ẹ wá ṣe ń tó kù ń bẹ̀ mm-hmm. ibi ọba yẹ kẹ́ ẹ dọ̀dà sí ẹ bá ní dá ibi ọba yẹ kẹ́ ẹ dá àwọn òkúta wẹ́wẹ́wẹ́ ẹ bá ní dá ṣe wẹ́rẹ́wẹ́ tí ò fi ní sí fìtínà kankan hmm. àwọn tí bẹ́ẹ̀ nù wérò ìlàjọ kà láàárọ̀ tòní àti ramati àbí ramati ìwo ni ọmọ kájọlá aya ọlárẹ̀wájú ọmọ kájọlá hmm. aya ọlárẹ̀wájú gbogbo àwọn nǹkan tán kan nù wérò mo ti sọ fún yín pé ìṣe wa náà ni o kì í sú kì í sì í rẹ̀ wá ìwé ìròyìn èyí tí ń bẹ lọ́wọ́ tèmi Nigerian Tribune àti Daily Sun ni. Vanguard náà ń bẹ lápá ọ̀dọ̀ tèmi náà àti The Punch. ìròyìn ìsọnù kan rèé o tí wọ́n gbé jù sínú ìwé ìròyìn ti Daily Sun báyìí àti ìwé ìròyìn ti Nigerian Tribune ti ń bẹ lọ́wọ́ mi báyìí wọ́n ní àwọn èèyàn wọ́n máa ń kan ìkó gbẹ́kùnmí fún ààrẹ wa Tinubu ni wípé ṣé ẹ lọ bí ìpàdé ńlá kan náà lẹ́wà tán tìlétìlé iná lẹ́wà dé bàbá ọlọ́mọ yọyọ ah! wọ́n ní èrò lẹ́yìn Tinubu pitimu ni o wọ́n lé ní ẹgbẹ̀rún kan tí wọ́n tẹ̀lé Tinubu lọ síbi ìpàdé èyí tí wọ́n ṣe ní Dubai èyí tí jẹ́ tẹ̀ tán tìlétìlé hmm. àbùkù ọ̀rọ̀ lórí Tinubu. ṣé lórí àwọn tí ó kàn tẹ̀ láàrẹ Tinubu lọ nìkan lẹ rí ó yẹ ẹ máa bọ̀ tààràtà lójú ọ̀gbagadẹ ìwé ìròyìn The Punch tó jáde fún tàárọ̀ òní lórí báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń digbádi agbọn wọn kúrò lórílẹ̀-èdè yìí gba ilẹ̀ òkèrè lọ èyí tí wọ́n ń pè ní japa japajapa-ism o ó mọ̀ kan agbọ́nrin ètò ìlera orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ó ti lé ní ẹgbẹ̀rún mẹ́rin àwọn tí ń jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n dáńtọ́ tí wọ́n mọyún ògbénú kára ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ètò ìlera ọmọnìyàn wọ́n ti digbá di agbọ̀n wọn kúrò lórílẹ̀‐èdè nàíjíríà wọ́n sì ti gba ilẹ̀ òkèrè lọ wọ́n láwọn ń wá bẹ́tà ọ̀fà á lọ lójú ọ̀gbagadè ti Vanguard náà bákan náà ńgbà tí wọ́n bá àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nílẹ̀ Amẹ́ríkà náà sọ̀rọ̀ wọ́n ní yóò tó bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ òun làwọn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lórí wípé wọ́n ó gba ìwé àṣẹ ìrìnnà láti takọ́ sọ́kù lórílẹ̀-èdè Nàìjíríà bọ̀ sí ilẹ̀ Amẹ́ríkà. All right, dára àwọn òròyìn tẹ́tù láǹfààní láti gbọ́ láàárọ̀ ti òní àjọ tí ń rí sí ìkákòyàwó lórí ẹ̀tọ́ ìlú tá a mọ̀ sí SRAP wọ́n ti sọ fún iléègbìmọ̀ asòfin àgbà pé sẹ́ẹ̀sùn ẹ mọ̀jẹ̀ wíkẹ́ ọ́ ná òbítíbitì owó èyí tó ti dábàá ẹ̀ báyìí fifteen billion naira tó fẹ́ fi ṣe àtúnṣe lásán sí inú ilé ibùgbé ti ìgbákejì ààrẹ tí ó máa gbé èé ṣe ilé lẹ kọ́ ni àbẹ́ tún lé òkè lórí àbá ètò ìṣúná tí ààrẹ bọ́lá tìǹbù gbére iwájú ilé ìgbìmọ̀ asòfin méjèèjì wọ́n ní àlékún ó ṣe bẹ́ẹ̀ ó dé bá àwọn owó ilé tí a máa pìyàmọ́ fúnlẹ̀ ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn àjọ lálàjọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pẹ̀lú ìdá lọ́nà ogójì tó jẹ́ bíi tírílíọ̀nù kan lé ọ̀wọ́ mẹ́rin náírà òun làlékún owó tó dé bá owó tí wọ́n máa ń pìyàmọ́ tẹ́lẹ̀ fún ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí àtàwọn àjọ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí ṣe ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà nínú àbá ètò ìṣúná ti ọdún 2024. lára àròyìn tẹ́ ní àǹfààní láti gbọ́ táwọn ò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni èyí tó súyọ látinú gbogbo òwe lóòrọ̀ tòní tó ń ṣe àlàyé pé àwọn agbẹjọ́rò èyí tí ó lé ní ọgọ́rùn-ún méjì ni a sọ pé láì ní gba kọ́bọ̀ ọlọ́run wọn ní àwọn lọ sí iwájú ilé ẹjọ́ láti ran gómìnà Yusuf ti ìpínlẹ̀ Kánò lọ́wọ́ èyí tí wọ́n ń dẹjọ́ lọ́tún tí ń fìdí rẹmi tí ń dájọ́ lọ́sì tí ń fìdí rẹmi ẹ wo ẹ ń so ní Supreme Court ilé ẹjọ́ tó ga jùlọ àwa agbẹjọ́rò àwa ìdẹ́gbẹ̀ngbẹ̀ làwa lọ rèé gbẹnu sọ fún un níbẹ̀ lọ́hùn lájẹ́ kí ó jáwé olúborí níwájú ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà. lórílẹ̀‐èdè wa nàìjíríà bákan náà ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí George Akume òun ló ti ṣàlàyé ọ̀rọ̀ kan lójú ọ̀gbagadé ìwé ìròyìn Vanguard títí tí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún bẹ lójú ewé kẹjọ ìwé ìròyìn ọ̀hún ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní pé ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó dúró ṣinṣin o ìrètí sì ń bẹ fún orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ́ọ́ fi ọkàn yín balẹ̀ àyípadà ò tún kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó ṣetán tí ó wọlé o wọ́n ní lórí ọ̀rọ̀ bí wọ́n ti wá ṣe yọ owó epo owó ìrànwọ́ orí epo bẹntiró náà wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun náà ti bẹ̀rẹ̀ o bí ó ti ṣe máa pín àwọn owó owó ẹgbà ẹ fi kún tẹ́ǹtà owó ẹgbà ẹ má jórí ó ta yín fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yóò tún máa yá àwọn tí wọ́n bá jẹ́ olùdókòwò náà yóò máa yá wọn ní owó ọ̀nà tí wọ́n gbégbà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ láìpẹ́. ẹ mú mi sí ìwọ̀nba àkòrí èyí tá a fàyọ látòjú àwọn ìwé ìròyìn lóòrọ̀ tí ò ẹ wá wá nǹkan léde àwa náà fẹ́ ṣe nǹkan sí wè bá a bá padà dé ní òde keje ẹ máa gbọ́ gbogbo ohun tí ń bẹ nínú àwọn ìwé ìròyìn ní ẹ̀kúnrẹ́rẹ́ lóòrọ̀ tòní àjàbalẹ̀. àjàbalẹ̀ ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa solar black friday ni solar electronics black friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rọ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gbóni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ̀ lẹ̀ ní solar telecoms and electronics black friday ń tó dáa tó rẹwà tọ́ sí ọ. Vost Vital Wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor lajẹ́ fún New Life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa training pankọ́pì oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè training pẹ̀lú salmon oil aloe vera plus kamac láwọn ilé ìtajà ògùn bíi kúnlẹ́ra àdójúkọ uch mosh pharmacy ní bódìjà crown pharmacy ní challenge àti tonic pharmacy àdójúkọ uch tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra ògùn a wà ní nọ́mbà three ayọ̀ adékúnlé close ní bódìjà ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó bára lọ́dọ̀ yín lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí facebook àti instagram first vital wellness ìlera pípé yín ló j jẹ wá lógún. fc bar crusaders international ministry àná city wide crusade ó tún ti dé àkòrí tọdún yìí ni covenant of gbogbo ènìyàn tó tiẹ̀ tú yáyá máa bọ̀. lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọba àtàlákà ìbàdàn. ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa mílù ìbàdàn títí títú ti dẹ́. anua city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta covenant of blessing májẹ̀mú ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prophet adéwùmí samson dr yemi faromi prophet afi Prophet kiki prọfẹtọ Wàtúndé Bàṣà prọfẹtì bí yé adébàmọ́wọ́ bàbá fagilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máa ń gbajúgbajà olórin ẹ̀mí tó máa wà bẹ́ẹ̀ olùgbàlejò àgbà ní prọfẹtì dọ́kítà bùkún yọjọ jẹbi ẹ̀sìnbà kàmá you exceedingly blessed amen ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtìlé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodromes alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Shrema Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ọ̀ bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ ọ sì délé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣe kọ́ wọn bọ́ ṣàkóso rẹ̀ wọ́n mọ̀ nípa ìjù òní kábàámọ̀ tó bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ bàdìkábàní kọ́lé pẹ̀lú ìmọ̀jìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ sẹ́mà properties gbàṣẹ gbòǹtẹ̀ wọ́n yìí sun portfolio abilọ́kíá kà wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three Shrema Properties ìjólóòótọ́ àtọmọlúàbí. kára ó lè pè bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé ó ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le gbéra ńlẹ̀ kò dìde kára o lè pè ń bà àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa kẹ́gun tó kẹ́gun náà kára o yá gágá ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́ tẹ̀bá ti fi kára o lè pè ń bà rà lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀ òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá fi kára o lè pè ń bà wọ̀ action action ó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkúègbé ara ríro tàb dàbí ẹ̀yìn dídùn karaw le pain ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ karaw le pain ban tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é karaw le pain ban ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n karaw le pain ban ó kì í síbẹ̀. karaw le pain ban mo rí àtúrà dáadáa iṣẹ́ òru àgbàyanu tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá tún ti dé ọlọ́run wòlíì ezekiel ebiomofari jebe tún ti ṣetán pẹ̀lú ìpàdé alágbára tí máa ń milẹ̀ tìtìtì tí a pè àkórí rẹ̀ ní àánú kejì tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december eight twenty twenty three nínú ìjọ divine god revelation church àbàpàtà àgbájé ìjòkòdó ìbàdàn ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ nine pm ìtúsílẹ̀ ìdáǹdè ìṣẹ́gun àti ìrànlọ́wọ́ tòun ti ìgbéga látòkè wá àwọn tí yóò ṣiṣẹ́ ìránṣẹ́ ni pastor ayọ̀ ìlọrí pastor délé bal balógun evangelist jeremiah àtọmọkọ àwọn tí yóò forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ni màmá wa evangelist dr bọ́lá rẹ̀ lady evangelist Olamide ọlámídé bọ́lárìnwá divine choir fẹ́mi gbèsókè bákan náà gbabuẹ́dì drama ministry máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ kẹjọ oṣù kejìlá december eight ọdún twenty twenty three olùgbàlejò àgbà wòlíì ezekiel ebiomofari àti ìyá wa pastor mrs ebiomofari jp fún ìbéèrè zero eight zero six zero eight six eight seven eight three tàbí zero eight zero three zero seven three two one six eight ìṣòro àánú kejì yìí èmi agbárimú jésù jésù lolúwa. na as man pass man na him hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today o. Oh. Come check us out now. Academy Suit today Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na zero Yìnyín yẹ Olúwa ọba tó dá wá sí ògo yẹ ọlọ́run fún Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyekola Bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ You Fit Fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on the thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan, Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. ìgbà òtún wọlé ọdún mẹ́rìnlélógójì rèé tolúwàtọwọ́ àpọ́sẹ́lì Awólọ́wọ̀ àti bí òkè dá ìjọ born again Christian Church sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rà ànúgbà lọ́dún tó kọjá nílẹ̀ yìí àti lókè òkun ìjọ born again gospel church lábẹ́ àkóso bàbá wa nínú olúwa àpọ́sẹ́lì Awólọ́wọ̀ àti bí òkè tó ṣiṣẹ́ ìránṣẹ́ gòkè àgbà di àpọ́sẹ́lì ìpàdé àdúrà tọdún yìí tún ti kò tá pàkórí ẹ̀ ní ìgbà ọ̀tun ọ̀dọ́dún ni pẹ̀lú ẹ̀rí fún gbogbo onípojúpo bẹ́jọ bá bọ̀ agbáwọ̀ tuntun wọ̀ ipò olówà ìgbéga ó sì wù ọ́ kó lo gba ọtún yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìsọjí tó papọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ bí àtayẹyẹ àjọ̀dún ìdásílẹ̀ chọ́ọ̀chì wa tó pé ọdún mẹ́rìnlélógójì tá a dálẹ̀ aago márùn-ún sáago mẹ́jọ alẹ́ ni lójoojúmọ́ ká tó jọ darapọ̀ lọ́jọ́ àṣekágbá ìyẹn lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three débẹ̀ òní wà bákan náà olùgbàlejò àgbà bàbá wa nínú olúwa àpọ́stélì awólọ́wọ̀ àti bí òkè béèrè fún àkànṣe àdúrà àti tọ́ni zero eight zero three three three zero eight six six three zero zero three three three zero eight six six three. níbẹ̀ ìgbà rẹ yóò dọ̀tun nínú oṣù kọkànlá nọ́vẹ́mbà yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ fi mú àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Freedom Festival twenty twenty three ọlọ́run ìpè bàbá wòlíì ezekiel olúfẹ́mi adépọ̀jù ó tún máa pa gbogbo onípojúpọ̀ ìdálẹ́rìn ayọ̀ ní freedom festival tọdún yìí christian assembly bible church wonderful city number twenty four apostle joseph ayọ̀ babalọ́lá way lamadesina estate odò ẹran ìsàlẹ̀ gáràjì ọlọ́run ṣògo ojú ọ̀nà àkọ́rọ́ ìbàdàn ni jésù ti ń dúró dè wá o pẹ̀lú àkórí ẹ̀ èmi yóò kọ́ ìjọ mi i will build my church matthew sixteen eighteen to nineteen ọjọ́ wednesday six sí thursday seven oṣù december ọdún yìí aago mẹ́jọ àárọ̀ nípàdé friday eight december ìṣọ́ òru alágbára o aago mẹ́wàá lẹ́ni náà àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò sunday ten december ní ìdúpẹ́ prophet j o ọlátiwọn jp ní spiritual father pastor seun oyewusi oníwàásù ní guest minister apostle faithman bámigbóyè máa wà níbẹ̀ àwọn olórin ẹ̀mí yẹmi david látàbúlé elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ àti cabc choir engineer pastor clement adelawo ní assembly pastor tó jẹ́ olùgbàlejò ọlọ́run lee zikẹ́ olúfẹ́mi adépọ̀jù tún máa rọ̀jò ìbùkún sórí gbogbo oníkòtìpẹ̀dá lórúkọ jésù. ló bá sí káà tó lọ gbóyìnbó wá láti róòmù ó ti balẹ̀ bàgẹ́ gbàgede ilé orin challenge ìbàdàn bàbá kérésì fresh àti blast fm àti tiwantiwa one oh six point five fm ìdè rush oyoyo ẹ̀yin ìwé túyẹ́ gẹ̀dẹ̀ wá pàdé ẹ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì wọlé ọmọ kọ̀ọ̀kan santa ti dé padà. Oh, oh, oh. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> o ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí ni oògùn ibà tó dáa pẹ̀lú àtẹ̀míjà àti lumifantrin. bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ. a gba kúrò ní. mi ò rí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí. kò burú nísìnyìí tí mo ti mọ̀. ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà Alicia University, Agoiwoye, a citadel of learning. Oh yes! Alicia University, Agoiwoye. Fún ẹ̀yin tí ẹ ti ṣe jáàmpù fún twenty twenty three twenty twenty four, àǹfààní ńlá ti wà fún yín láti wọlé sí Alicia University, Agoiwoye. Courses bíi BSc Accounting, Banking and Finance, Business Admin, Mass English Language, Computer Engineering, Elect-Elect Engineering, Information Technology, Physics with Electronics, Computer Science, Industrial Mathematics, Industrial Chemistry. chemistry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ yege gboyè ìmọ̀ ìjìnlẹ̀ ní Alétíẹ̀ yunifásitì àgọ́ ìwòye. akẹ́kọ̀ọ́ tí o ti láǹfààní láti wọlé ẹ̀kọ́ gíga kankan sì lè apply sọ́dọ̀ wa. fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè admission officer sórí aago zero nine one five nine nine seven nine eight eight one tàbí bọ́sà zero nine zero six two eight two eight zero seven one website www.aletiauniversity.edu.ng. ìgbàgbọ́ wa ni wípé òdodo borí ohun gbogbo alágbára alágbára o. agbára ràn mí lọ́wọ́ agbára ràn mí lọ́wọ́ agbára tẹ̀lé. ẹ̀yin àfàdúrà gbàdégbà yanu. ó yẹ ní land of refuge evangelical ministry nínú annual prophetic conference àkòrí tọdún yìí the unveiling covenant of God ìlérí ọlọ́run tí kì í yẹ látọjọ́ tuesday fà the sunday tenth december ní ọlọ́run tó pe pásítọ̀ yọ̀mí adélóye yóò fi máa bá àwọn èèyàn dá máa jẹ̀mú àánú tí kì í yẹ ìrànlọ́wọ́ ojúrere àti àtìlẹ́yìn látọ̀run wá o nípasẹ̀ bí olólórí àwọn ìránṣẹ́ apostle aidi lawọ reverend jẹgẹdẹ evangelist pọ̀jù johnson reverend lẹ́kàn babatunde prophet oyewumi pásítọ̀ yọ̀mí àti dọ̀gá adélóye yóò máa gba gbogbo èèyàn lálejò. ọjọ́ tuesday five evening of praise ni ọjọ́ wednesday six àti thursday seven. a ó pàdé láàárọ̀ àti nínú sẹ́jí ìrọ̀lẹ́. ìṣòro ni lọ́jọ́ friday ọjọ́ sunday twenty december ìsèdúpẹ́ láàárọ̀ pẹ̀lú ìsọjí márùn-ún ìrọ̀lẹ́. gbogbo ẹ̀ ní land of refuge evangelical ministry the high fountain of knowledge school off kọ́láwọlé street twelve flat òpòrò kẹtùrú ń bàdàn. gbogbo èèyàn ló máa sọ testimony tọdún yìí lórúkọ jésù. ajá balẹ̀. ajá balẹ̀. tó wọ́n ní bí iṣẹ́ bá ti yá iṣẹ́ yá náà nù adébíyẹ̀yìn má sí àgbà ọ̀lẹ ní onítọ̀hún ẹ jẹ́ kí akọ́kọ́ jẹ́ káwọn ìyàwó bẹ̀rẹ̀ nítorí pé wọ́n sọ pé ladies first <laughs> ẹ̀já kọ́ọ̀tì sọ́dọ̀ wọn kì í ṣe bí owó nìkan láti mọ̀ láti mọ̀ ibi iṣẹ́ gan <laughs> wọ́n gbọ́dọ̀ mọ kọ́kọ́ rí wọn ẹ̀jẹ̀ káwọn ìyàwó kọ́kọ́ bẹ̀rẹ̀. ó dáa ó gbọ́dọ̀ jáwọ́ àyá náà láàkọ́kọ́ bẹ̀rẹ̀ torí tó ní ṣe pẹ̀lú ètò ìlera ni ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń digbádi agbọ̀n wọn kúrò lórílẹ̀-èdè yìí lọ sí ilẹ̀ òkèrè ni pé àwọn ń lọ wá nǹkan tó tún dọ́ṣọ̀ ju ilẹ̀ yìí lọ wọ́n ní òun ló ti mú kí àwọn tán jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó àti àwọn òṣìṣẹ́ elétò ìlera míì káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà náà ni àwọn náà ń digbádi agbọ̀n wọn o máa lọ sí àwọn ilẹ̀ òkèrè láti lọ wá nǹkan tó tún dọ́ṣọ̀ ju tilẹ̀ yìí lọ wọ́n ní nígbà tí àwọn tó jẹ́ akọ̀ròyìn punch ti ń ṣe ìwádìí lọ́lọ́kan òjọ̀kan wọ́n ṣàfihàn wípé ó tó àwọn onímọ̀ ìṣègùn òyìnbó tí wọ́n lé ní ẹgbẹ̀rún mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọmọ ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ́ọ́lẹ̀ òkèrè láàrin ọdún tá a wà yìí nìkan ṣoṣo <laughs> èyí o kọ́lọ̀ ń ṣàánú wa wọ́n ní lára àwọn ìwádìí ọ̀hún òun ló ṣàpèjúwe wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn wọ́ọ̀dù láwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba òun náà ni wọ́n ti gbé àgádágodo sí ẹnu wọn o wọ́n ti tì wọ́n pa látàrí bó ṣe jẹ́ pé àwọn tó jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó tí ó tọ́jú àwọn aláìsàn wọ́n ti di gbádàgbọ́ wọn wọ́n ti kú o ìwọ̀nba àwọn tó sì kù náà ní dá àwọn tó jẹ́ aláìsàn tó bá kù náà lóhùn o lára ti apá àwọn wa lè ká ó làwọn aláìsàn eléyìí tí wọ́n ń dá lóhùn wọn níṣẹ́ ò sì gbàgbé wípé àwọn ilé ìwòsàn ìjọba yìí owó wọn díẹ̀díẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n táwọn aládàáni pọ̀ òun ló sì mú kí ọ̀pọ̀lọpọ̀ aláìsàn kúkú máa wò wípé káwọn ọlọ́mọ gbà tọ́jú o láwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àmọ́ àwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba náà rèé báyìí o wọ́n ti ń gbé àwọn wọ́ọ̀dù wọn ti pa tó sì jẹ́ pé nínú àwọn wọ́ọ̀dù míì bíi bẹ́ẹ̀dì tó lè gba aláìsàn bíi àádọ́jọ níye ẹni ń bẹ nínú àwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan déṣà ò lọ́sẹ̀ tó kọjá ó ẹni tó jẹ́ alá alága fún ìgbìmọ̀ tí a gbé kalẹ̀ níwájú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí láti máa mójútó ọ̀rọ̀ ìlera lọ́jọ́rú ọ̀sẹ̀ tó kọjá náà ló ké gbàjarè níwájú ilé ọ̀hún o wípé bíi wọ́ọ̀dù márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ti gbé tìpa ní ilé ìwòsàn ti lut ti ń bẹ ní Dẹ́rẹ́bà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé bẹ́ẹ̀dì tó lè gba aláìsàn bíi àádọ́jọ níye òní ń bẹ láwọn wọ́ọ̀dù márùn-ún ọ̀hún wọ́n ní kò sí nǹkan míì tó fa o bí kì í ṣe bí ìjáwálẹ̀ ṣe dé bá iye òǹkà àwọn tó jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó ti ń ṣiṣẹ́ láwọn ilé ìwòsàn ọ̀hún wọ́n ní nígbà tí alága ìgbìmọ̀ ọ̀hún mọ̀tẹ́sọ̀wọ̀ wájú ọ̀mọ̀wé Amos Mọ́gàjí ó ṣàlàyé ọ̀rọ̀ wípé báwọn onímọ̀ ìṣègùn òyìnbó orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń digbá agbọ̀n wọn lọ sí ilẹ̀ òkèrè ìtì ń mú àkùdé dé bá agbọ́nrin ètò ìlera ti orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kèé wá ṣe lóòtù nìkan ó mọ̀mọ̀ ní ọ̀rọ̀ mọ̀ wọ́n ní ilé ìwòsàn ti gbogbo tí ń bẹ ní Abẹ́òkúta wọ́n ló kan òun náà wọ́n ní ilé ìwòsàn ti Aminu Kano tí ń bẹ ní Kano ó kan òun náà ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ nílé Ifẹ̀ wọ́n ló kan òun náà wọ́n ní nítorí pé bí àdínkù ṣe ń débà wọ́n ti ń jẹ onímọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún òun náà ló ti wá mú kó jẹ́ pé àwọn náà ti wá ń fi léde pé tọ̀ iye àwọn aláìsàn táwọn náà lè máa tọ́jú rèé níwọ̀nba àwọn táwọn náà kù táwọn ò tí ì jápa ń wọn táwọn sì ń ṣiṣẹ́ ó ní gẹ́gẹ́ bí àtẹ kan eléyìí tí ń bẹ lórí àtẹ ayélujára tóun fi ọ̀rọ̀ léde ó láwọn tó jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún wọ́n ti wá pín iṣẹ́ wọn pàápàá jùlọ àwọn èyí tó bá jẹ́ pé ó sì ṣe é farabalẹ̀ mọ́ tọ́jú wọn kó wọn sẹ́gbẹ́ kan ǹgbọ́n àwọn èyí tó bá nílò ìtọ́jú kíákíá wọn ó tètè lọ dá àwọn èèyàn lóhùn ṣe é wára àwọn tí wọ́n nílò ìtọ́jú kíákíá àwọn ni wọ́n kọ́kọ́ ń gba ìtọ́jú báyìí náà o àwọn tán bá sì lè máa wò wọ́n lórí ibùsùn ibi tí wọ́n bá wà náà wọ́n ní káwọn òyìn kí wọ́n sì máa wà ń bẹ̀ náà kí wọ́n sì máa wo ojú wọn bí wọ́n ṣe ṣàlàyé sí ọwọ́ iwájú síwájú nù nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá ẹni tí òun náà jẹ́ aṣojú fún ilẹ̀ Amẹ́ríkà sí orílẹ̀-èdè wa Nàìjíríà náà lẹ́nu wò ọ̀gbẹ́ni David Green ó náà ṣiṣọ́ lójú ọ̀rọ̀ lánàá òde yìí pé yóò tó bí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ níye ó ní àwọn ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lórí wípé wọ́n gba ìwé àṣẹ ìrìnnà láti orílẹ̀-èdè wa nàìjíríà lọ sí ilẹ̀ amẹ́ríkà wọ́n ní kódà gan àwọn visa tó jẹ́ ti student visa ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n níye òun làwọn náà tún ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ó ní ṣùgbọ́n bí gbogbo ẹ̀ ṣe ń rí náà ẹni tó bá sì wù láti tún kò lórílẹ̀-èdè nàìjíríà máa lọ ilẹ̀ amẹ́ríkà àwọn ń ṣe gbogbo nǹkan tí ó wà níkápá àtàwọn o láti tún máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí gbogbo ìwé àṣẹ ìrìnnà wọn kó sì lè bá tètè jáde kí ẹ lè bá àdígbàdì agbọ̀n wọn kúrò ńlẹ̀ yìí lọ sí ilẹ̀ òkèèrè ọyẹ ẹ jẹ́ kí èmi ó ṣẹ̀yìn lọ́wọ́ kóun ó dúró gẹ́gẹ́ bí ìbẹ́ òní látinú ìwé ìròyìn ti Nigerian Tribune ní òwúrọ̀ tòní ọ̀rọ̀ lórí ìpàdé ńlá yìí tí ó ń wáyé ní orílẹ̀-èdè ti ní ilẹ̀ Dubai lọ́hùn-ún ibẹ̀ ni ìròyìn èyí tèmi ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ̀júmọ́ lówùrọ̀ tòní torí ìròyìn ń fẹ̀jú káàkiri gbogbo àwọn ìwé tá a mú wáde ní àárọ̀ ìní wọ́n ní ìpàdé yìí tó fẹ́ wáyé níbẹ̀ báyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti bẹ̀ sí bu ẹnu àtẹ́ lo titan tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí ààrẹ wa Bọ́lá Tinubu tó kó bìtìbìtì àwọn èèyàn lẹ́yìn lọ síbi ìpàdé ọ̀hún pàápàá ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà People's Democratic Party ó ti sọ fún ààrẹ wa Bọ́lá Tinubu wípé èéṣe o tó fi á jẹ́ pé tẹ̀yìntẹ̀yìn ni wọ́n kú ní orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n lọ sí ibi ìpàdé tí wọ́n sọ pé yóò wáyé ní ilẹ̀ Dubai United Arab Emirates ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sọ nínú àtẹ̀jáde kan etí débọ̀ ológun àgbà etí ó fi ọ̀wọ́ sí gẹ́gẹ́ bí akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ yìí lápapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òní ọjọ́ ajé yìí iná ni wọ́n sọ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà ni wọ́n kọ́ wọ́n rìn pẹ̀lú ààrẹ wa Bọ́lá Tinubu lọ síbi ìpàdé yìí tó sì jẹ́ pé àwọn tọ́rọ̀ yìí ọ̀kàn gan ni wọ́n kó lẹ́yìn àwọn alábàásìkẹ́ pẹ̀lú àwọn aborí lùlù wọn ni wọ́n dà sínú bàálù tí wọ́n sì gbéra sọ ní bíta ṣe rí yìí ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa nàìjíríà PDP ó sọ ó tún tẹnumọ́ wípé kíkó àwọn èèyàn lọ lọ́pọ̀ yanturu lọ síbi ìpàdé yìí ó ti sọ wípé ìṣàkóso Bọ́lá Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC ó ti ṣàpẹẹrẹ wọn pẹ̀lú wípé àwọn tí wọ́n máa ń náwó yàwàlù ni wọ́n wà nù ẹgbẹ́ yìí pẹ̀lú àwọn nǹkan léyìí tí kò tiẹ̀ wulẹ̀ wúlò ni wọ́n máa fi owó gbọ́ bùkátà lé lórí láyé tá à ń sọ pé ká máa sanwó ná ká máa sanwó ná ìtura mọ̀ bí ìta ṣe rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà náà ní ń sọ wípé láyé mọ́yọ́mí gàrí yìí o kò yẹ kẹ́nìkẹ́nì kọ́kàn máa ná owó ní ìná yàwálù pẹ̀lú ntí ààrẹ wa bọ́lá tìǹbù èyí tí ó ń ṣe yìí dèpò ní táàfin amú owó náà táàfin wá ìpèsè iṣẹ́ fáwọn tí ò níṣẹ́ tá sì ta ọrọ̀ ajé wa tá a tají nínú títògbé etí ọrọ̀ ajé wa tó wà báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bẹ̀ sí sọ̀rọ̀ lórí ayélujára àti inú àwọn ìwé ìròyìn tó fi kan rédíò àti tẹlifíṣàn pé ààrẹ wa Bọ́lá Tinubu kò tí ẹ̀ wulẹ̀ náà ní ibi ìta ṣe rí ṣe ló kó àwọn èèyàn bíi ẹgbẹ̀je lẹ́yìn tàbí kó lé díẹ̀ gan-an lọ síbi ìpàdé yìí wọ́n ní bí ìgbọ́ jẹ́ pé nǹkan kan ò ṣe wá lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ní o ìjọba àpapọ̀ ti wá fèsì lórí ọ̀rọ̀ táwọn èèyàn ń wí tí wọ́n fi ń kan ààrẹ bọ́lá tinubu ní àbùkù lọ síbi ìpàdé yìí ó ní à gbogbo àwọn èèyàn tẹ́ ẹ rí tá a kó tí wọ́n ń lọ yìí kì í mọ̀ ṣe pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ń lọ sanwó wọn láti lọ sí ibẹ̀ ọ̀ inú àtẹ̀jáde etí amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìbára ló sọ̀rọ̀ Tọ́pẹ́ Àjàyí tí ó kọ síta ló kọ ààrẹ Bọ́lá Tinubu ó ṣe àlàyé o pé nítorí pé ìpàdé yìí ṣe pàtàkì gan o torí n tó ní ṣe pẹ̀lú bójú ọjọ́ ṣe ń pòòyì tí ń yí náà ni wọ́n ń lọ síbi ìpàdé ìfún tẹ̀sán pé orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn láwùjọ àgbáyé ni inú àtẹ̀jáde ni a ti ṣàlàyé pé ó pọn dandan wípé àwọn èèyàn tí ó wá láti gbogbo àwọn orílẹ̀-èdè tí ó ń lọ síbi ìpàdé yìí kì í ṣe àwọn tó wà lórí ìṣàkóso ìjọba nìkan o àwọn tí wọ́n wà ní ẹ̀ka aládàáni àwọn oníròyìn àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ̀lú pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n bá mọ̀ pé àwọn náà wọ́n ní nǹkan tẹnu wọn tọrọ níbi ìpàdé ńlá yìí wọ́n ní ni wọ́n lọ síbẹ̀ ìtorí èyí o ẹnikẹ́ni tí ó bá ti wá forúkọ sílẹ̀ pé òun lọ síbi ìpàdé yìí orílẹ̀-èdè tó ti wá wọ́n kọrúkọ rẹ̀ mara àwọn èèyàn tí ń bọ̀ ńbẹ̀ ni sẹ́yìn ò lọ wá sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní ọ̀nàwó lérí gbogbo àwọn tí ń lọ síbi ìpàdé yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó tóbi ní ilẹ̀ adúláwọ̀ a sì mọ̀ pé ọrọ̀ ajé wa gan ó fẹ́ gbòò tá a sì mọ̀ wípé ìpàdé tá à ń lọ fún yìí orílẹ̀-èdè nàìjíríà a lè dá sọ̀rọ̀ mẹ́ kí wọ́n sọ pé nàìjíríà kọgbẹ́nu sọ̀hún ẹ ti mọ̀ wípé ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni kí àwọn èèyàn kí wọ́n pọ̀ tí wọ́n lọ síbẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ̀lé wa àwa kọ́ la owó wọn o àmọ́ ẹgbẹ́ PDP wọ́n ní ta lẹ̀ ń tàn ta lẹ̀ ń tàn wọ́n ní gbogbo àwọn nǹkan tá a wí yìí wọ́n fẹ́ láti tún máa fi tọrọ díkọ́bọ̀ lójú fún wa náà ni àmọ́ ó ti yé wa ó ti yé wa àmọ́ yìí pé kò sí nǹkan kankan gẹ́gẹ́ bí ìrètí nínú ìṣàkóso èyí tẹ̀ ń bá bọ̀ yìí ẹ̀yẹ́ mọ́ jó lọ àwọn ẹ̀yìn rẹ̀ ìní PDP ló sọ fún ẹgbẹ́ òṣèlú APC tí ń tukọ̀ ìṣàkóso èyí tí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ wa tó lékè níbẹ̀ ṣebí ẹ ò gbàgbé wípé ọ̀sẹ̀ tó kọjá ni ààrẹ bọ́lá tinubu ń ló gbé àbá ètò ìṣúná ti ọdún 2024 rè iwájú ilé ìgbìmọ̀ asòfin méjèèjì àbá ètò ìsúná oní tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n lé ọ̀wọ́ márùn-ún náírà wọ́n ní onírànra àwọn ọ̀rọ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní jáde pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe mú gègé àti tákàdá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣirò lọ́lọ́kan òjọ̀kan èwo ló pọ̀ ju èwo ló kéré jù èwo ló yóò gba púpọ̀ èwo ni ò gba púpọ̀ wọ́n ní ṣùgbọ́n náà àlàyé eléyìí tẹ́ kọ́kọ́ rí nínú àbẹ́ ètò ìṣúná ọ̀hún wọ́n rí wípé èyí tó ní ṣe pẹ̀lú ni wọ́n ti ẹ̀kọ́ kó gba owó tó pọ̀ jùlọ nínú àbẹ́ ètò ìṣúná gómìnà lásìkò tá a wà ní bí àlékún tún ṣe dé bá iye tí yóò tún bọ́ sí ọ̀dọ̀ àwọn ilé ìgbìmọ̀ asòfin àti àwọn àjọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ míì tó sì jẹ́ pé àlékún onídà ogójì òun ló dé bá iye tí wọ́n pín fún wọn tẹ́lẹ̀ ní ọdún 2023 kó tó di ọdún 2024 eléyìí tí wọ́n tún gbé wá síwájú ilé yìí nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún sí ọwọ́ iwájú wọn ní àlékún ó dé bá gbogbo àwọn owó eléyìí tí yóò mọ bọ́ sí ọ̀dọ̀ àwọn ilé ìgbìmọ̀ asòfin àdó àwọn asòfin asòfin nílẹ̀ ìgbìmọ̀ asòfin méjèèjì àti àwọn àjọ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí í ṣe ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lára rẹ̀ náà láti rí àjọ inec àti àwọn àjọ míì o nígbà tí yóò mọ ṣàlàyé ìyún mínísítà tí mójútó ọ̀rọ̀ ètò ìṣúná lọ́sẹ̀ tó kọjá abubakar bagudu wọ́n ní níṣẹ́ ló ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ wò ó ṣé ẹ ti rí gbogbo ìjáwálẹ̀ tí ń dé bá bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń rí owó pa wọlé ẹ wò ó ń mú kí ọkàn ó máa bàjẹ́ jẹ́ gan fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí inú ààrẹ gun òdùn lé lórí wọn ni ó sì jẹ́ pé gbogbo ògbésẹ̀ tó bá yẹ kó gbé òun náà ni àwọn náà ń gbé o láti fi rí i dájú wípé nǹkan padà ń ṣẹnu re lágbọ́nrin bíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bí ó ṣe ń rí owó pa wọlé nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan mọ̀ sọ̀rọ̀ wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ wájú pé àhá kí ló dé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ààrẹ bọ́lá tinubu ebi gbà tẹ́ ẹ tẹ́wọ́ owó tó ń bọ́ sọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ ṣe ń náwó sí ẹ̀ka ìjọba tẹ́sí mójútó ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà èwo wa alẹ́ tó wọn gbé káwa mọ́lé báyìí wọn láwọn àjọ àwùjọ lọ́lọ́kan òjọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè lórí bí orí ṣe ń ta ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tíjọba àpapọ̀ tiẹ̀ tún wá wọ̀ náà bẹ̀ wò tó tún fi wá ń piyamọ owó tó tó owó fún àwọn ilé ìgbìmọ̀ asòfin àtàwọn àjọ míì tí ṣe ti tìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹnìkan tí security situation room James Ugochukwu ó ṣàlàyé ọ̀rọ̀ o wípé ẹ̀yin náà wò ó bí owó àwọn ọjà ṣe gbé owó lórí gegege bórí ṣe ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti sì ń mì lògbòlògbò ó ní ṣóun wá ni ò yẹ kíjọba àpapọ̀ wá ronú tó yóò ṣe láti fi rí i dájú pé orí ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àdínkù ó ṣe bẹ́ẹ̀ ó dé bá oníṣègbíngbà tíjọba yìí fẹ́ wọ agbára ó lọ ní òun jẹ́jẹ́ o ipò òun ò rí i dájú wípé àwọn mú àdínkù débà gbogbo owó ni ní ó ní ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ yìí o lágbọ́nrin ti àbẹ́ ètò òṣìnà tọdún 2024 àṣọ́rọ̀ mọ́ níbẹ̀ ọ̀rọ̀ tún kan àwọn tó jẹ́ ti elétò ìlera pẹ̀lú bí ẹgbẹ́ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ti ń fi ìmọ̀ kún ìmọ̀ sí lọ́wọ́ ó ní àwọn náà ti bu ẹnu àtẹ́lu o ìdá márùn-ún péré òun náà ni wọ́n ní wọ́n ya fún agbọ́nrin ti ẹ̀ka ètò ìlera nínú àbẹ́ ètò òṣìnà ti ọdún 2024 wọn ní ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní ààrẹ bọ́lá tinubu ṣe ìgbéléde àbẹ́ ètò òṣìnà oní tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n lé ọ̀wọ́ márùn náírà ọ̀hún o níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà wọn nígbà tí wọ́n sì mú gègé tòun ti tàkàdá tí wọ́n mọ̀ yànnà náà lọ́kọ̀ọ̀kan ìjèjì wípé ó kí ló dé ẹ̀ rí wípé ìjáwálẹ̀ tún dé bá iye tí ẹ̀ka ètò ìlera tó gbà lọ́dún 2023 ìjáwálẹ̀ tún ti dé bá nígbà tí ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ NAD onímọ̀ ìṣègùn òyìnbó Délé Abdullahi ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdá márùn-ún tí wọ́n fi tí wọ́n pe yamọ kalẹ̀ fún agbọ́nrin ti ètò ìlera ó ní bí ìgbà téèyàn kàn tún mọ̀ọ́mọ̀ káwọ́ àkáyìn òun náà ni àbá ètò ìṣúná ọ̀hún jẹ́ o fún agbọ́nrin ti ètò ìlera wọn ní kò sì yẹ kó rí bẹ́ẹ̀ bá a bá wo bí nǹkan ṣe rí lágbọ́nrin ètò ìlera orílẹ̀-èdè wa nàìjíríà nǹkan tí yóò tún jẹ́ kó mọ̀ ọrú gọ́gọ́ sí i òun náà ló yẹ kí wọ́n pe yamọ kalẹ̀ ìròyìn ọ̀hún gùn ẹ lọ gba balance ẹ̀ lójú ìwé karùndínlógún sí ìwé kẹrìndínlógún ìwé ìròyìn punch tó jáde fún tàárọ̀ òní nínú ìròyìn èyí tí wọ́n kàyé láti gbọ́ wípé wọ́n ti parọ́wà fún àwọn asòfin wa eyín àwọn asòfin àgbà ní Àbújá wípé kí wọ́n mọ̀gbà Wike láàyè o wọ́n ní owó kan tó da bí àbá pòun fẹ́ fi kọ́ ilé èyí tí ó rẹwà fún igbákejì ààrẹ wa sílùú Àbújá Serap ló sọ bẹ́ẹ̀ fún Akpabio àjọ tí ń rí sí ìkákòó yàwọ̀ fún ẹ̀tọ́ ìlú tá a mọ̀ sí social economic rights and accountability project àjọ serap wọ́n ti pàrọwà fún iléègbìmọ̀ asòfin àgbà wa ọ̀ pàápàá ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio wípé kó lo ipò tọ́wà láti tètè dá a padà ìgbékúgbé kan etí mínísítà fún olú ilẹ̀ wa Nyesom Wike ti ń gbé bọ̀ wá sí iwájú wọn èyí tó fẹ́ lo owó tó tó bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún láti kọ́ ilé èyí tí ó rẹwà fún igbákejì ààrẹ vice president kashim shettima àjọ sherap ló sọ fún un wípé ó yẹ kí wọ́n lo àṣẹ ti iléègbèmọ̀ asòfin àgbà yìí àti ipò tí wọ́n gbé wọn kà gẹ́gẹ́ bí ẹni tí ń sojú fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti mọ́gbà ọ̀ kí wọ́n ná owó èyí tí wọ́n ń gbé bọ̀ wá sí ọ̀dọ̀ wọn pé kí wọ́n bu ọwọ́ lù torí pé iná yàwálù ò ní wọ́n pè é gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àjọ serap tí wọ́n wí inú ìwé kan tí wọ́n kọ ní ọjọ́ kejì oṣù kejìlá december two twenty twenty three èyí tí ìgbẹ́kejì olùdarí fún àjọ serap ọ̀gbẹ́ni kọ́láwọlé olúwadáre ti òbúwọ́lù wọn ni ẹgbẹ́ serap yìí ló ń ṣe àlàyé wípé àwọn ń gbọ́ o àyàfi kọ́mọ̀ ìjẹ́bẹ́ o kọ́yà jẹ́ ọ̀rọ̀ àpárá pé wíkẹ́ ọ̀fẹ́ ná owó tó tó bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún láti kọ́ ilé kan èyí tí yóò ṣe ilé kànjàn tó sì rẹwà níbi tí yóò jẹ́ ibùgbé fún igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ ń tẹ̀ tọ́ ìlú lójú ni tó sì ń fọwọ́ tẹ òfin orílẹ̀‐èdè wa nàìjíríà kódà ti fi ọwọ́ gún òfin ní igi mú ni àjọ serap ló ṣe àlàyé pé ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ojúṣe wọn ni o láti rí i dájú wípé owó èyí tí ọ̀gbẹ́ni wike ti ń gbé bọ̀ wá sí iwájú wọn pé kí wọ́n gbòó láyè kó wọn ná láti fi kọ́ ilé kànjà fún igbákejì ààrẹ yìí wọ́n ní tí wọ́n bá gbà ní àyè àjẹ́ pé àwọn gangan náà wọ́n tún gùn lẹ́yìn ẹni tí ń ṣe nǹkan tí ọ̀dà ni wọ́n nítorí bẹ́ẹ̀ nìkan bá ṣe ti ọ̀dà kẹlòmíì kọ́ mọ́tò ṣe nǹkan tó burú ju ti ọ̀dà lọ ni o wípé gbogbo ìlànà tó bá fẹ́ fi gbé àbá ìwá sí iwájú wọn kó rí i dájú pé wọ́n wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè nàìjíríà torí pé kò sí bẹ́nìkan ṣe lè gàǹgà tí yóò gòǹgò tó tọkọjá òfin orílẹ̀-èdè wa àjọ sẹ́rápù ló fi kún pé ilégbèmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní òfin ilẹ̀ yìí ó gbà wọ́n láyè o láti má jẹ́ kí ẹnikẹ́ni kó ti nàìjíríà lu e, okùn gbèsè wọ́n ní pàápàá nípasẹ̀ mímọ́ ọkọ̀ fún àwọn èèyàn tó bá ń gbé ìgbékùgbé bọ̀ wá síwájú wọn gẹ́gẹ́ bí àbá wọn ni wọ́n da àbá nù wọ́n tún da alábàántọ̀hún wọ́n dànù tìkètìkè ni o pé kí wọ́n tako iná àpà láti ṣe ayé ẹnìkan ní gbẹdẹmukẹ tí òmìnlẹ̀gbẹ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń gbé ayé ìnira wọn ni kò yẹ o nírú àkókò etí awà yìí wọn ni kò ní í dáa kó wá jẹ́ pé àwọn tá a gbọ́kànlé tá a tì síwájú pé kí wọ́n lọ rèé máa sojú wa nínú ilé ìgbà asòfin àgbà náà ní ọ̀pàpàjà ọmọ nàìjíríà ní tànmọ́ tí wọ́n bá fi gba wíkẹ́ láàyè kọ́ ná òbítíbitì owó òun ní àkókò tọmọ nàìjíríà tá à ń ké tá a sì ń yìí lórílẹ̀‐èdè wa nàìjíríà bákan náà ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sẹ́nitọ̀ George Akume òun náà ni ó ní òun ní àfojúsùn wípé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà yóò kúkú dáa ọkọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò kúrò ní èbúté òfo lọ sí èbúté ògo pẹ̀lú bí ṣe ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti má ṣe sọ ìrètí wọn nù pàápàá jùlọ lórí ìjọba eléyìí tí ń tukọ̀ ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ lásìkò tá a wà yìí àkúmẹ̀ òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún níbi ètò àdúrà ńlá kan eléyìí tẹ́ ń ṣe fún orílẹ̀-èdè wa nàìjíríà nílùú àbújá lópin ọ̀sẹ̀ tá a lò tán yìí ó ṣàlàyé ọ̀rọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà bí àbániṣeyèméjì òun náà ló jẹ́ wípé ilẹ̀ ọlọ́ràá ni ò tí elédùn á sì jíǹkí rẹ̀ pẹ̀lú oníranran ohun àlùmọ́ọ́nì ó ní ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó kù wá kù lórílẹ̀‐èdè nàìjíríà òun làwọn olórí tó ní àfojúsùn rere fún orílẹ̀‐èdè yìí ó wáá rọ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà pé bẹ́ẹ̀ bá ti rántí ara yín nú àdúrà tẹ̀ ń ké pe elédùà láti ṣàánú yín ṣínà ayọ̀ fún yín ẹ má mọ̀ gbàgbé àwọn tó jẹ́ olórí lórílẹ̀‐èdè yìí o tòun ti àṣeyọrí wọn fún orílẹ̀‐èdè nàìjíríà náà bákan náà wọ́n ní akọ̀wé àgbà òun ó ké pe àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti túbọ̀ tẹ̀síwájú mọ́ ṣe àtìlẹ́yìn tóun ti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ bọ́lá tìǹbù lórí ààtò ìrètí ọ̀tun èyí tí ìṣèjọba ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó gbé dání lójú náà ti mú kí orílẹ̀-èdè wa nàìjíríà kó sún sí ọwọ́ iwájú ó sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà bá ọ̀bá ní fi epo bọyọ̀ ó nílò àdúrà gidi gan ni kèé sì ṣe pé àwọn olórí nìkan lákàn ṣe àdúrà fún o orílẹ̀-èdè wa nàìjíríà fúnra rẹ̀ gan òun náà nílò àdúrà oníbẹ̀ bá sì rí ẹ wo irú èèyàn tá a dìbò yàn lórílẹ̀-èdè nàìjíríà nàìjíríà lásìkò tá a wà yìí tó ń tukọ̀ ìṣàkóso ìyún bọ́lá ahmed tinubu fún odidi ọdún mẹ́rin ni ó fi tukọ̀ ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà ó ló nílò àdúrà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti lè ṣe àṣeyè tí alákànṣepọ̀ ọ̀kan lára àwọn tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà wọn lòun náà sọ̀rọ̀ níbi ètò ọ̀hún tó sì sọ di ó ṣe dáadáa nígbà tó jẹ gómìnà nípínlẹ̀ èkó wọ́n ní iṣẹ́ wa rí dáadáa hùn kékeré báyìí lẹ rí o tó ṣe ń pínlẹ̀ èkó èyí tó pọ̀ dáadáa ní òṣè káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà ó ní bí a bá wá wò ó á rí wípé ìrètí ọ̀tun èyí tí bọ́lá tinubu tó gbé dání ẹni tó nífẹ̀ẹ́ tó sì ní àlá rere fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa nàìjíríà ni àkúmẹ̀tẹ̀ńpẹlẹmọ̀ wípé gbogbo àwọn ọlá tòun ti ọrọ̀ la nílò lè bàa jẹ́ kí a rí lò síbi tó tọ́ àti ibi tó yẹ nígbà tó wọn mọ̀ sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún náà ìránṣẹ́ ọlọ́run Stephen Adegbite ti ṣe alága fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀ wa Nàìjíríà nípínlẹ̀ Èkó òun náà ṣàlàyé ọ̀rọ̀ ìpè à àìtẹ̀ǹpẹ̀lẹ̀ má dùà ní o ẹ má jẹ́ a àdúrà ṣeré ká má fi àdúrà sílẹ̀ fún ìrànwọ́ ti orílẹ̀ wa Nàìjíríà ni àjábalẹ̀ ìròyìn iná ni ẹ̀ ń gbọ́ láti ìkànnì fresh nílùú ìbàdàn ní àhín aago mẹ́sàn-án ó ṣẹ̀ṣẹ̀ kọjá ogún ìṣẹ́jú náà ni ẹ̀já lọ sẹ́ka polówó ọjà pápápá náà là á padà dé àjábalẹ̀. àjábalẹ̀. àjábalẹ̀. e driver app for nigeria don land o high ride cab na the name na high ride cab dey give dem driver commission for naija anytime high ride carry you na so so kulele jollyment inside dat their car wey clean selese plus including sanpele security every journey na extra point inside your reward book and anytime you pay with cash hey bonus don tanda for you be that o oh. plus other etcetera etcetera my woof join you fit download our app sharp sharp from apple and google play store. you also have the option of fixed fare or fare estimate high ride choose your fare let's ride. for greatness ìrànlọ́wọ́ fún ìsọdini ńlá èyí ni àkórí ìsọjí ńlá lágbára èyí tí ọlọ́run gbé kalẹ̀ ká súnú ìjọ Benin in Christ Evangelical Church headquarter ẹ̀yìn Ìbàdàn bọ́sẹ̀ school òkè bọ́là nìbàdàn nípasẹ̀ bàbá àti màmá wa nínú olúwa apostle and pastor mrs pa alimi monday december four ni yóò bẹ̀rẹ̀ títí wọ friday december eight twenty twenty three láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìsọjí ìta gbangba ni o ọ̀rẹ́ ìrànlọ́wọ́ kò ti gúúsù tàbí àríwá wá lọ́wọ́ ọlọ́run nìkan ló wà bí ọdún ìṣe ń dágbére pé ó dìgbò ó ṣe ó sì lè gba ìrànlọ́wọ́ tí ó sọ ọ́ di ní ìwà mímọ́ ẹ̀mí mímọ́ àti ìsọdi mímọ́ ni èròjà tó nílò ìrànlọ́wọ́ tí ayé bá fún ni kì í tọ́jọ́ o ǹdẹ́ fúyà máa bọ̀ rẹ́fẹ̀n ọlábọ̀dé ìṣẹ̀lẹ̀ ń pásítọ̀ adédìran pásítọ̀ luke badmus ìgbàlọ́kàn rẹ̀ ṣeye bíye ó ní àtẹ̀gùn tó fi rírànlọ́wọ́ ìsọdi nílágbá o gbogbo èèyàn máa bọ̀ níjọ benin christ ẹ̀yìn ìbàdàn pọ́sás kò kébọ́là ń bàdàn apostol pastor mrs pa alimi lolùgbàlejò telephone zero eight zero five five nine seven three three two four help for greatness can only be given to you by God don't miss this great opportunity Jesus is Lord gbogbo kọ́lékọ́lé àtàgbàlékò ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ẹ̀ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn ràn minimini aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three. wajuli wao. gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́jà inú podo park new garage ìbàdàn à ń fàsìkò yìí kí gómìnà wọ lọ́lá jùlọ ẹnjìnà ṣèyí mákindé àti alága onímọ́tò pms nípínlẹ̀ ọ̀yọ́ alhaji abdulwasiu tọ́mì fún ìfọwọ́sowọ́pọ̀ àti akitiyan wọn pẹ̀lú ẹgbẹ́ ọlọ́jà ọlọ́run ò ní jẹ́ kí wọ́n mọ̀ nira ńgbà kọ̀ọ̀kan à tún fàsìkò yìí kí àwọn ìgbìmọ̀ ọlọ́jà látòrí alhaji owó gẹ̀ẹ́sì state treasurer pms ọ̀yọ́ state àti alhaji akeem state trustee pms àti bàbá wa alhaji salawudeen hamid ali alias baba battery àti alhaja mistura animashaun president àtàwọn ọmọ ìgbìmọ̀ yòókù ọlọ́run ọba yóò máa bá a dúró tì yín o àmín náà a sì tún kí àwọn tax force wa náà tí adédìbò kò sòdí pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nínú park àgbàdúrà pé olúwa ò ní jẹ́ kí wọ́n ṣìṣe o àwàyè fún gbogbo onímọ́tò àtàjèrè fún gbogbo oníṣẹ́ ọwọ́ àti gbogbo oníṣòwò ìfẹ́ wa ò ní bàjẹ́ o láṣẹ lẹ́dùà gbogbo ẹgbẹ́ ọlọ́jà nínú podo park new garage ìbàdàn ló ń kéde ọlọ́run bàbá wòlíì samuel káyọ̀dé abẹ́ra tìjọ CAC àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ojú rere tí kò wọ́pọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december four títí di sunday december ten ní olú ìyá ìjọ CAC àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láti ọjọ́ ajé monday december four. ìpàdé àárọ̀ agogo mẹ́sàn-án òwúrọ̀ onírúurú àkànṣe ètò wà fún gbogbo àwọn one pm lójoojúmọ́ agogo márùn-ún ìrọ̀lẹ́ ní ìsọjí alágbára àti òru lójoojúmọ́. ọjọ́rú wẹ̀sì december six ni back to better ní orísun ìjọ àgbàlá ìtura tó wà ní old ife road látago méje òwúrọ̀ àṣálẹ̀ iṣẹ́ mẹ̀tíṣẹ́ ìyanu ńlá ní jímọ̀ friday december eight látago mẹ́wàá àṣálẹ̀ ọjọ́ sunday december ten ní ìsìn festival àti dúpẹ́ ọgọ́ta ọdún sixty years iṣẹ́ ìránṣẹ́ bàbá wa abíára bàbá wòlíì samuel káyọ̀dé abíára àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé tó fi mọ́ àwọn ìlú mọ̀kọ́ lórin ẹ̀mí lolúwa monday december four títí sunday december ten ojú rere tí kò wọ́pọ̀ ń dúró dì ọ́ are. People for your state Now your state government under his excellency engineer oluseyi abiodun makinde send me make i tell una say e don gather ogbonge professionals wey sabi work on top tax matter come join hands with amba association of mobile money and banking in nigeria group where they're in charge of people where they do pos business to dey collect shikini money where no go affect you or your business as tax we wey oyibo people they call presumptive tax Oh yeah, oh, my people where they take pos do business for your state time don't reach urge to join hands with oyo state government make we pay our tax o oh, wey government dey call presumptive tax make oyo state for grow well to pay the money no hard o oh, and no go do you wahala because na for online you go pay am and na just three hundred naira pere you go dey pay per month oya alele rush go pay your own o oh. make oyo state government no vex for you na mr olufemi awakan wey be chairman oyo state board of internal revenue bring you dis informate matoka matoka ira matoka kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá n bẹ léwelèwe dùn máa jẹ́ káwọn ọmọ rẹ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rò pé o fẹ́ra nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jọjú lówó toddlers toys mart ní kò máa rò nípa rẹ̀ ilé ìtajà nǹkan ṣeré ṣètò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé kàn sí tọ́dílàsì toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè ìfọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè nàìjíríà tí ó sì zero seven zero three one three one five nine seven eight tàbí kó tẹ̀lé wa lórí Instagram at toddlers toys underscore mart. ọdún ìkórè ọdún ìkórè dé ó ti yá o nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílẹ̀ ìbàdàn ìkórè ọdún kan tọdún ìtumọ̀ àyàtọ̀ agbọ̀nà ara yọ pẹ̀lú àkòrí unlimited blessing ìbùkún tí ò lópin ọjọ́ monday four december ní papọ̀ sì máa bẹ̀rẹ̀ ní alẹ́ friday eight december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ lájọ fi gbé ọlọ́run ọ̀ṣẹ́fọ̀gá adégbòdù twins ló máa fi orin àti ìlú gbé wa débẹ̀ ọjọ́ sunday ten december lọ́jọ́ ìdúpẹ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ host choir ló máa forin síde tí ọ̀pọ̀lọpọ̀ olórin náà sì ń bọ̀ káàkiri àgbálá àbáyé ni àwọn ènìyàn ti ń bọ̀ ọlọ́run bíléwọ̀ ṣọfà ní olùgbàlejò àgbà nígbà tí bẹ̀rẹ̀rẹ̀bù mọ́sínà evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ máa gba gbogbo wa lálejò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish ní kátijọ́ fi ìdùnnú wa hàn ọlọ́run olùbùkún yóò bùkún wa o àmín lórúkọ jésù. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing finally, yeah. tí pọ́ǹpì tó kórede tọ̀tẹ̀ yìí gàlágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹn ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bódìjà Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. ọlọ́run bàbá lọ́la èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. twenty twenty ìjẹ̀bú-gbó ọmú ìyàkú csc ìjẹ̀bú-gbó ní sísì. tọpasẹ̀ ìsọjí alágbára ìfúnlọ́dọọdún. látọjọ́ monday four ní friday eight december. kẹ̀sí agbára kọlùkọgbà tó máa kún fún ìyanu kí máa ṣe. àkórí ẹ̀ repent for the great judgment is coming soon. lọ́nà pìwàdà nítorí ìdájọ́ ńlá ń bọ̀ láìpẹ́. gbogbo èèyàn ló yẹ kó wà ní ìsọjí eléyìí o. ìrẹ́ máa já máa ṣẹ́ onírò ìbìnújẹ́ máa da láyọ̀. nípasẹ̀ fi ọdún lórí prophet and evangelist ọlátómọ̀sùn ṣẹ́gun bàbá àlágọ̀ pastor sb ológun cac òjòwò district superintendent pastor js adéfilá ìjẹ̀bú-ògbó dcc superintendent pastor ayé olúwayẹmí òkè regional superintendent cac president nigeria no C. pastor s ọládélé ń bọ̀ àwọn olórin ẹ̀mí dcc central choir mrs kwadu alábísí mrs adéníkì adérúkà ìlérí ogun tuntun. aago mẹ́rin ìrọ̀lẹ́ fà pm ní sẹ́jú ó bẹ̀rẹ̀. orímọ lucy ọ̀kẹ́ tako ìjẹ̀bú gbó la ó ti pàdé ńpínlẹ̀ ogun. gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí o. kẹ́ni ni kẹ́ni ṣe ní ìsìn. gbogbo ọmọ òkè ogun àdúpẹ́ o. òkè ògùn development consultative forum ń fìmọ̀ọ́rẹ́ hàn lábẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀mọ̀wé ahmed raji amòfin àgbà fún pípẹ́ tá a pè yín tẹ́ wá sí sẹ́yìn ilé ẹbẹ dín tọ́ba ti jòyè tagbófinró tọlọ́ṣẹ̀lú tọlọ́lá ti mẹ̀kúnnù òkè ògùn àdúpẹ́ ẹ̀mú wa lórí gan ni ẹ fi hàn pé gbogbo wa la fẹ́ ìdàgbàsókè òkè ògùn àmọ́ o ó tún kù nìbọn o ìpàdé tún bẹ ní Ṣakí ògùn ọ̀rọ̀kin ní harmony garden gẹ́dú estate nílùú Ṣakí lọ́jọ́rú ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún twenty twenty three láago mẹ́wàá òwúrọ̀ lọ. níbẹ̀ la ó ti ṣàpérò ìgbẹ́dìde ọrọ̀ ajé gbogbo ìbílẹ̀ òkè ògùn. àpérò tí ó fún ọ láǹfààní láti jíròrò lórí bá ó ṣe lo àwọn ohun àlùmọ́nì ilẹ̀ nǹkan ọ̀gbìn àti gbogbo ohun tó lọ́n fi sìkẹ́ òkè ògùn fún ìdàgbàsókè ilẹ̀ wa. akọ̀wé ẹgbẹ́ ọ̀mọ̀wé Bímpé Adéròmú Prince Rẹ̀mí Adégbọlá lolùkéde gbogbo ọmọ òkè ògùn. àkó alákọ̀ọ́lá àkọ́lẹ̀ kan ti sú ni o àkó ara ẹni àkótúkọ́ ni nílẹ̀ lóko lájò ẹ máa àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun a mọ rírì láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into ajá balẹ̀. àjẹ́ pé kó máa lò bẹ́ẹ̀ ni o ajá balẹ̀ ìròyìn láti ìkànnì fresh nílùú Ìbàdàn àwọn agbẹjọ́rò bíi ọgọ́rùn-ún méjì báyìí ló ti yọ̀ǹda o láti ṣe àtìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf kó lè bá jáwé olúborí níwájú ilé ẹjọ́ èyí tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìròyìn ń rè o lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú bó ti ń ṣe wọ́n kàṣùkàṣù wípé ìdájọ́ ṣe wá mọ́ takora wọn bí ìgbà tí adìẹ ti ń jẹ̀ fún ara wọn wọ́n ní ètò ìtún ti mú àwuyewuye dání látàrí e, e, ìdájọ́ tó wáyé lórí ìbò ìpínlẹ̀ Kánò níbi tí wọ́n ti dá gómìnà bẹ̀ lẹ́bi wípé òun kọ́ lọ wọlé ìbò báyìí o èyàn gómìnà Abba Kabir Yusuf ti ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò bíi ọgọ́rùn-ún méjì wọ̀nyí náà ni wọ́n kóra wọn jọ láti ìpínlẹ̀ mọ́kàndínlógún tó wà ní àríwá orílẹ̀-èdè yìí pẹ̀lú olú ilẹ̀ wa Àbújá níbẹ̀ ni wọ́n ti sọ wípé o wọ́n ní àwọn ti yọ̀ǹda báyìí o láti ṣe àtìlẹ́yìn kí wọ́n lọ rèé rojọ́ gbé gómìnà Abba Yusuf níwájú ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà láti gba ẹ̀tọ́ rẹ̀ padà lè ní ọ̀wọ́ àwọn agbẹjọ́rò wọ̀nyí òun náà ni wọ́n pera wọn ní abba kabiru yusuf volunteer lawyers from northern nigeria gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú ìpàdé kan èyí tí wọ́n ṣe ní àbújá ní àná òde yìí níbẹ̀ ló ti ṣàlàyé òun wípé ṣe rí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún tí wọ́n bá fẹ́ tẹ̀lé ìlànà òfin wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ó fi ẹsẹ̀ rinlẹ̀ o alága fún àwọn ẹgbẹ́ yìí ọgbẹ́ni yusuf ado ibrahim ó ké sí ààrẹ wa bọ́lá tìǹbù àti ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n mọ̀jẹ̀ ó ṣẹlẹ̀ o kó lọ di pé orílẹ̀‐èdè nàìjíríà kò ní ní ju ẹgbẹ́ òṣèlú kan lọ nínú ìtàn wọn ní tá a bá wò ó tó wà nínú àkọsílẹ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà àwọn tí wọ́n ti jẹ́ àṣáájú lórílẹ̀‐èdè wa tí wọ́n ti tukọ̀ ìṣàkóso sẹ́yìn àwọn èèyàn bíi baba Ahmadu Bello tí ó ti dágbére fáyé pẹ̀lú àwọn míì báwọn nígbà ayé tiwọn wọ́n bọ̀wọ̀ fún ìlànà òfin lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún ìjọba àwa ara wa èyí ìjọba òṣèlú alágbádá wọ́n ní tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ṣe ń gbà náà báyìí ló dàbẹ̀ pé ó ti ń yí dàn débọ̀ ni wọ́n á jẹ́ kí wọ́n wá rọ ààrẹ wa bọ́lá tìǹbù àti ẹ̀ka ètò ìdájọ́ pé kí wọ́n dóòlà ìjọba àwa ara wa ọ̀ wọ́n mọ̀ jẹ́ kí ó fi ìdí rẹmi torí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n jáde láti dìbò ní inú oṣù kẹta ọdún yìí pé wọ́n yan àwọn gómìnà gómìnà wọn bẹ́ẹ̀ náà ló ṣe wáyé ní ìpínlẹ̀ Kánò wọ́n wá ṣe àlàyé o pé bí àwọn èèyàn ṣe sú jáde ní ọjọ́ ìdìbò yìí tí wọ́n sì fi ẹ̀mí wọn hàn wípé ti Abba Kabir Yusuf tinú ẹgbẹ́ òṣèlú NNPP ni làwọn fẹ́ kó tún darí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kánò wọ́n ní ṣèbí kó sì máa tẹ̀síwájú lórí àwọn àṣekúṣẹ́ èyí tí àwọn tó ti wà níbẹ̀ tí wọ́n ti bá iṣẹ́ dé ni o ẹgbẹ́ yìí ni wọ́n ṣe àlàyé wípé ó yẹ kí wọ́n wá wá nǹkan ṣe o sí òfin tó wà fún ìlànà ètò ìdìbò wa electoral act wọ́n ní ọ̀pọ̀ dandan kó jẹ́ pé gbogbo àwọn nǹkan tó bá jẹ́ kùdìẹ̀kudiẹ níbẹ̀ ni wọ́n gbọ̀n dànù báyìí kó má bàa máa ṣe àkóbá fún ìjágara ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ní pàtó àwọn tó bá yẹ kí wọ́n pè ẹjọ́ sí kí wọ́n ti pè é kó tó di pé èèyàn ó dìbò tí wọ́n bá sì ti dìbò fún yàn tán tí wọ́n búra fún un kó máa bá ìṣàkóso rẹ̀ lọ ni o kọ́mọ̀ sí pé wọ́n wà gbé kẹ̀kẹ́ síwájú ẹ̀sìn ẹjọ́ tó yẹ kí wọ́n ti wáyé wọ́n ti gbé lọ sí kóòtù wọn ò ní gbé lọ bẹ́ẹ̀ o nígbà tí wọ́n bá dìbò tán wọ́n sì máa sọ pé lágbájá kan ni kò yẹ wà níbì kan eléyìí àbùkù ni ló jẹ́ fún ìjọba lágbádá o wọ́n ní àwọn nǹkan báyìí tó tún kù wọ́n ní tó jẹ́ àbùkù fún ìlànà ètò ìdìbò wa ó pọ̀ o ni àwọn á àkíyèsí ìjọba sí i pé kí wọ́n wá ọ̀nà láti gbọ́n dànù kúrò níbẹ̀ kọ́ mọ̀ bàá mọ̀ ṣe àkóbá wọn ní àwọn o àwọn nígbàgbọ́ o nínú agbára ìjọba àwarawa wọn ní bákan náà àwọn ò síyèméjì lórí ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ níwọ̀n bá a gbà tá a ti mọ̀ pé ẹlẹ́ra ara iná ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe wọ́n nítorí pé níjó ní tí wọ́n ń sọ wípé àṣìṣe kan ló wáyé o nínú ìdájọ́ tó takora wọn níjó òní wọ́n ní sọ́wọ́ ayẹ̀ kó rí ni irú àṣìṣe báyìí kò yẹ kó ní àforíjì hàn látàrí ẹ̀ làwọn wà ń pàrọwà sí ààrẹ wa Bọ́lá Tinubu àti ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mọ̀jẹ̀ kí ẹnikẹ́ni kọ́ wá tọwọ́ bọ̀ wọ́n lọ́pọlọ láti ṣe nǹkan tó tọ́ lọ́jọ́ tí ẹjọ́ yìí yóò bá tó wáyé nílé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀ Nàìjíríà yìí tó pé àwọn ọ̀fẹ́ kí aṣọ èyí tí ó ń bẹ lára ẹ̀ka ètò ìdájọ́ kọ́ fàya o àwọn ẹgbẹ́ wọ̀nyí tí wọ́n kóra jọ náà ni wọ́n ṣàlàyé pé ṣe rí ìdájọ́ etí ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó gbé kalẹ̀ láàrin gómìnà Abba Yusuf àti ẹgbẹ́ òṣèlú APC ah, kò sí ní ta lè fẹ́ àpéjúwe níbi ìgbà tí yẹn bá gbé ìdájọ́ òdodo tá a gbé fún ganan ìròyìn ẹ bá káàkiri gbogbo òwe tó jáde láàárọ̀ tòní. ẹ mọ̀ bọ̀ lójú ewé kẹwàá ìwé ìròyìn Vanguard sójáde fún tàárọ̀ òní ẹni tí ó ń ké tantan fún ìdásílẹ̀ ilẹ̀ yorùbá sunday adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí sunday igbòho lánàá òde yìí ó ní òun náà ti gbéná wojú ẹni tí í ṣe ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ miyetti allah kautal ọ̀rẹ́ abdullahi bodejo lórí ọ̀rọ̀ kan eléyìí tẹ́ni òun náà dànù tíketíke lórí ọ̀rọ̀ tí wọ́n ní ìgbòho ó sọ fúnra rẹ̀ pé ó yá o káwọn tí wọ́n bá jẹ́ fúlàní darandaran tí wọ́n ti sọ ara wọn di darandaran di sọ́rùn àwọn àwọn èèyàn tí ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà kan mọ̀ dígbàdí agbọ̀n wọn kí wọ́n sì mọ̀ padà lọ sí ibi tí wọ́n bá ti wá wọn ni òun ló mú kí ẹni tí í ṣe ààrẹ ààrẹ gbogbo fún ẹgbẹ́ Miyetti Allah kí òun náà wá dọ̀rọ̀ padà pé nìkẹ́nì kí ni ń wí kí ni ń sọ wọ́n ní ṣùgbọ́n gbà tí Sunday Igboho tún máa fi èsì padà sí i ẹ mọ̀ pé ìsọ̀rọ̀ ní gbèsè ìsókun sí òní ìgbésẹ̀ gangan ẹni Sunday Igboho ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ ti mọ̀ pé ó ń kàtàkàtà èèyàn ni isa máa ń fẹ́ sọ̀rọ̀ tẹ́sà àfihàn rẹ̀ tí ó fi jáde nù ìwé ìròyìn àwọn nǹkan tí máa ń fẹ́ ṣe nù ó ní ṣùgbọ́n o ṣe é rí gbogbo ohun tí ń ṣe lábẹ́ ìṣèjọba tó kọjá lọ wa Nàìjíríà ìjọba tí ń bẹ lóde lọ́wọ́ lásìkò tá a wà lábẹ́ ìṣèjọba Bọ́lá Tinubu kò ní í fààyè gba gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sì ni ò sì ní í fi ọwọ́ ra ọmọ kankan lórí fún ìwà tí ò bófin mu eléyìí tí àwọn èèyàn mú tí wọ́n ń wù wọn nígbà tí Sunday Igbòho tó ń ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ wájú ó sọ dímọ̀ pé lóòótọ́ àti lódodo òun ló jẹ́ pé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà mú ìgbàláàyè wá fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ibikíbi tó bá wù ú káàkiri orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà kò ṣàtìlẹ́yìn fún àwọn darandaran tí wọ́n sọ ara wọn di darandaran tí wọ́n wàá máa ní àwọn fi ẹran àwọn jẹko lọ sórí oko olóko táwọn àgbẹ̀ tí wọ́n ń dààmú gbìyànjú láti rí i pé àwọn náà ṣe ìkúnwọ́ tiwọn fún ọ̀rọ̀ oúnjẹ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n sì wàá máa lọ sírú oko àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n lọ máa da àwọn ẹran wọn jẹ lórí oko bẹ́ẹ̀ táwọn ẹran ó sì wàá ba gbogbo oko jẹ́ darandaran wọ́n tún wá máa fi tìpátìkúùkú máa fi bá ìyàwó àtàwọn ọmọbìnrin àwọn àgbẹ̀ ọ̀hún lájọṣepọ̀ nínú àtẹ̀jáde èyí tí Ìgbòho tó fi léde ọ̀hún ló ti ṣàlàyé o wípé tọ́ àkókò tí wá tó báyìí o fún gbogbo àwọn Fúlàní darandaran tán sọ ara wọn di darandaran kí wọ́n di gbádi agbọn wọn kúò lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa gba ọ̀dọ̀ wọn lọ kó ní kálukú kó pín gàrí rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó bá ti jẹ́ pé wọ́n ó tẹ̀ iwájú láti máa da àlàáfíà ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí láàmú tí wọn ò sì ní jẹ́ kí ètò ààbò ẹkùn ọ̀hún kó dúró re bó ṣe yẹ kó dúró re wọn ní gbogbo ń tẹ̀ ń ṣeun ó ti pin àwọn lẹ́mìí àwọn ò sì wá lè bù kẹ́díwọ́ káwọn wá máa wo gbogbo àwọn wà èyí tí ò dá tẹ̀ ń ṣe fún àwọn tó jẹ́ àgbẹ̀ tí àwọn náà ń sapá wọn láti rí i dájú pé àwọn dá sí agbọ́nrin láàrin ọ̀rọ̀ oúnjẹ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣe wá rí gbogbo àwọn ẹ̀ka eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ètò ààbò lórílẹ̀-èdè yìí àwọn àwọn èèyàn tọ́rọ̀ kàn àti gbogbo àwọn èèyàn pátápátá tí wọn ò ní máa wò ó kí nǹkan máa bàjẹ́ wọ́n láwọn ò ní ṣe tán o láti wá máa wo àwọn darandaran tó sọ ara wọn di darandaran kí wọ́n sì máa gbẹ̀mí àwọn èèyàn kí wọ́n máa fi tìpátìkù kú bá ìyàwó àtàwọn ọmọ àgbẹ̀ lò kí wọ́n sì tún wá máa ba àwọn oko tí àwọn àgbẹ̀ tí wọ́n ń gbé ọ̀hún kí wọ́n máa bàjẹ́ ìròyìn tẹ́ ẹ gbọ́ tán náà ni ó wà káàkiri gbogbo àwọn ìwé ìròyìn tó jáde ní àárọ̀ tòní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti pè wípé kí ààrẹ wa bọ́lá tìǹbù kọ́mọ fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní owó ìrànwọ́ ti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì two hundred thousand naira bursary allowance ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà NANS ìyún Nigerian Students Association gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní arákùnrin Lucky Emonefe ló ti pàrọwà sí ààrẹ Bọ́lá Tinubu pé kí wọ́n bẹ̀rẹ̀ sí san owó ìrànwọ́ two hundred thousand naira fún gbogbo àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ yíká orílẹ̀-èdè wa nàìjíríà Emonefe nínú ìpàdé ìjókòó ìròyìn àkọ́kọ́ èyí tó kọ́kọ́ ṣe nílùú Àbújá lópin ọ̀sẹ̀ tá a lò tán ẹ̀ níbẹ̀ ló ti sọ wípé eléyìí ò ní ọ̀jẹ́ gẹ́gẹ́ bí èyí tí ọmọ bomirin ibi tí bàtà tó ti ń ta àwọn náà lẹ́sẹ̀ látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe hó ẹ́ lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí ẹ̀mọ́nefẹ́ ló ṣe àlàyé pé gẹ́gẹ́ bí ìtaṣerí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà gbọ́dọ̀ fọ́ lẹ́ràn káwọn ọmọ béèrè nǹkan èyí tí ó ẹ̀tọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ arákùnrin náà ni wọ́n sọ pé ó jáwé olúborí nínú ètò ìdìbò èyí tí wọ́n jọ gbé pẹ́rẹ́gì kaná ní ìlú àbújá lópin ọ̀sẹ̀ tá a lò tán kété tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí láti di ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ ọ́ pé àwọn ọmọ ní í ṣe ara àwọn ní ìṣe ọ̀lẹ́tẹ̀ láàfáà ìṣe gbẹ̀wùdání fún ìjọba kíjọba lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní tí wọ́n bá gbé wá tó bá gbóná jẹjẹ àwọn dá padà fún ìjọba ni ó ṣe àlàyé o pé kò yẹ kẹ́nikẹ́ni kó máa lo àwọn akẹ́kọ̀ọ́ nílòkulò báyìí tó sì jẹ́ pé àwọn ìlànà tí wọ́n ń gbé bọ̀ tí wọ́n ti mọ̀ lọ́kàn ara wọn pé eléyìí ò lè ṣe aráàlú lóore bíi tí wò kí ọmọ ó sọ wípé àwọn ọmọ tọpinpin àwọn ọmọ fojú tọpasẹ̀ gbogbo àwọn ìlànà tí ìjọba tó ti ń gbé kalẹ̀ ni èyí tó bá báràlú lẹ́jẹ̀ mu àwọn fọ́ sí i èyí tó bá sì jẹ́ pé yóò le koko lára àwọn táwọn náà jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn jẹ́ kí ìjọba ọmọ lójú ẹsẹ̀ ni nítorí pé ẹgbẹ́ fún àwọn tó ń kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà National Association of Nigerian Students tá a mọ̀ sí NANS wọ́n ní fún àwọn ẹgbẹ́ àwọn tó ń kẹ́kọ̀ọ́ ni kì í ṣe fún ẹnikẹ́ni tàbí ìjọba kíjọba láti lò wọ́n nílòkulò. Hmm lójú ìwé karùn-ún ti ìwé ìròyìn punch kí n tó mú ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó sì bomi tútù sí ni lọ́kàn mú ẹ jáde ka ìkéde àti ìpolówó ọjà wa ńgbà tá a bá padà dé ìròyìn ajá àbálẹ̀ yóò mọ̀ tẹ̀sán wọ̀ wájú. ajá àbálẹ̀. ajá àbálẹ̀. wow US banquet twenty twenty three is here dájọpẹ́ o. the mighty God evangelist Dr. Richard Olúbùkọ́lá ni akẹ́rẹ́ ṣẹ̀wọ̀lẹ̀ Jésù pẹ̀lú K-Wonder prophetess Bisi Aláwìyí Àdìgún Muni Elijah Akíntúndí Ọlọ́run Sọ̀bẹ́ Ìfẹ́ Olúwa Òdògì Babatunmise Lillian Ineji Wòlíì Àgbà Ọ̀làbẹ̀ wọ́n tún máa kórajọ pọ̀ pẹ̀lú àrẹ ọlọ́pẹ́ lọ́dọ̀ yìí láti rúbọ ọpẹ́ sí Ọlọ́run alágbára. Ó yẹ kí gbogbo wa ó lo àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ ẹni tó mú wa la ọdún yìí já lọ́jọ́ Tuesday fifty December nine pm to six am PCOS exhibition ground ilé akéde oríta Basọ̀run Ìbàdàn láti ti pàdé wòlíì Táíwò Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ máa wà mẹ́ olùgbàlejò ni pásítọ̀ Joseph akínyàkínyàdé dekonbena evangelist Dr. Rachel olúbùkọ́lá mi akínyàdé sẹ́wọ̀lẹ̀ Jésù for sponsorship and partnership zero eight zero three three two three three nine zero zero come with your wisdom and ṣẹ̀kẹ̀rẹ̀ Bukola akínyàdé music ministry pẹ̀lú àjọṣepọ̀ Taylor music international ló pàkéjì ẹ̀ press banquet twenty twenty three àjọ máa wà ń ìbàdàn ni mo wà. bẹ́ẹ̀ni o ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọ́n ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábọ̀ ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo ní ó wáyé lọ́jọ́ sunday kejìlá ọdún twenty twenty three ní recreation club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ̀ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣaralóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ̀ lójú òpó ayélujára www.oluyọlex expo.com. Habit HO fún talent dọ́kúmẹ̀ntì ẹ̀ pínpínlẹ́pínlẹ́ láìsí wàhálà ọmọ onílẹ̀ wọ́n tún dé pẹ̀lú emba promo lórí estate wọn fẹ̀yìntì HO tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìlàjì hotel and resort lọ́nà àràmbàdàn fẹ̀yìntì edgecorp tẹ́ǹtà ní one point three million tó ní good road network security to standard iná ọba tí kì í fìgbà kan ṣẹ́jú tí dọ́kúmẹ̀ntì ẹ̀ sì pé pérépéré láì wàhálà eight hundred thousand naira ní báyìí látàrí promo tó lọ lórí ẹ̀ tẹ̀bá ti ra plot kan eight hundred thousand two bag of cement pẹ̀lú one hundred block fún foundation lẹ́ máa gbà bẹ́ẹ̀ la àyè sọ díẹ̀ díẹ̀ sì tún wà four point eight million naira láǹtà éka kan ṣùgbọ́n látàrí promo yìí three point five million naira lẹ́ máa ra éka ọ̀gbọ̀n tẹ̀ra ti sọ̀wọ́ instant allocation ni láti ralẹ̀ nífẹ̀yìntì edgore sí orbis edge o ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní nọ́mbà thirty six gbadebo street mọ́kọ́lá ìbàdàn tàbí kẹ́ ẹ máa pè zero eight zero nine nine one zero zero zero eight four pẹ̀lú orbit edge o sí twenty twenty four wọ́n máa bá ẹ̀yà ayọ̀ ilé tuntun. wọ́n ní kò sáyé. hallelujah it's here again holy ghost congress twenty twenty three bẹ́ẹ̀ ni o ìpàgọ́ ẹ̀mí mímọ́ ti ọdún yìí ó tún ti dé o láti ọjọ́ kẹrin ọjọ́ monday títí di sunday ọjọ́ kẹwàá inú oṣù kejìlá nínú ọdún táwa yìí from monday fourth to sunday tenth december twenty twenty three ministering is pastor iye adeboye and other anointed ministers of god venue is redemption city kilometre forty-six lagos ibadan expressway ogun state and the theme is divine repositioning rí dájú wà pẹ̀lú àwọn tí ọwọ́ agbára ọlọ́run yóò máa yí nípò padà ní ilẹ̀ pàgọ́ ní ìjọ ìràpadà ti ọlọ́run tí ó wà ní òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn má lọ mí sí ẹ o because it's going to be great. The time for you to achieve success in the foreign proficiency program is now. Join the success train at Edu Consults 95 and above in TOEFL 7.5 and above in IELTS 220 and above in GRE 600 and above in GMAT 1400 and above in SAT as well as 28 and above in ACT. You can achieve all these through our online class, one-on-one class and conventional class arrangements. Achieve your goal with Edu Consult for foreign proficiency programs. Visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashiborija Junction, Bashoru, Ibadan. Telephone 081 354 30382. Edu Consults. Together, we soar with pride. ẹyin tó mọ máa ń ṣe ní csc tó wà ní lójú ọ̀nà ìfẹ́ sí ìbàdàn ó tó yánú olóṣù mẹ́ta mẹ́ta yẹn o. seventy two hours with God. má jẹ̀mú àánú tó dájú lórí wòlíì. ẹ bẹ́ẹ̀ ta ìwọ òjò bàbá ẹ̀ sọ́jú orí afẹ́fẹ́. ó ti tó fẹ́ palẹ̀ ìdíwọ́ tí ìdẹ̀nàmọ́ kúrò níwájú oníkùnjìkò. tó fi pe àkórí eléyìí ní kò sí ìdádúró mọ́. látọjọ́ friday eight december. tó fi máa di ìdájí kùtùkùtù lọ́jọ́ monday. ní ẹ̀mí ọlọ́run alàyè yóò fi máa palẹ̀ ìdíwọ́. tí ò jẹ́ lérí àti má jẹ̀mú ọlọ́run ó ṣe fún ayé rẹ mọ́. nípasẹ̀ pé ẹ̀. lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí o. adéyínká aláṣeyọrí. ìlà ìjà dáre mélòdì pẹ̀lú dáre jọ́sífà. Pọ̀lì ìtànú sọ̀rọ̀ lórí ẹ̀. Prọfẹ̀t Ebert Taiwo ìjọba bẹ́ẹ̀ ṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ yanu máa ṣẹlẹ̀. Wákàtí wákàtí ní náà dọ́ọ̀ máa jò. Látọjọ́ Friday eight December. Táàbà tí wọ́n náà dún aláàgọ́ mẹ́sàn-án. Ìdájílọ́jọ́ Múndẹ̀lá ó ṣe orí ọ̀fẹ́ o. Láti wọ́rọ̀ Òdùnbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ni ẹ máa bọ̀ Mẹ́síkà. Bẹ́ẹ̀ lọ́kọ̀ ọ̀fẹ́ máa wà ní wọ́rọ̀. Challenge àti ọjọ́. Ó ní ṣe dádúró mọ́ lórúkọ Jésù. Aláyọ̀ ti Fáyọ̀dé ẹ̀jẹ̀ alọ̀gbàre ló wà dání mọ́ gbàgbé lọ sí àjọ̀dún ìkórè ọdún kọkànlélógún Celestial Church of Christ ìtẹ̀dí olúwa modern cathedral ṣàgbé ìbàdàn Monday December four láwùsídẹ̀ẹ́ pẹ̀lú ìpàdé àdúrà láago márùn ìrọ̀lẹ́ pẹ̀lú venerable spray evangelist J.O. Ayọ̀délé Tuesday December five ní ìṣọ́nà ó fi mẹ́ẹ̀tọ́ àwọn obìnrin rere Wednesday December six ní àkànṣe ẹ̀sìn àwọn ojú olúwa pẹ̀lú venerable spray evangelist akekilanko láago mẹ́sàn-án òwúrọ̀ Thursday December seven ní lecture pẹ̀lú evangelist kórèdí ògúnmọ́lá football match ní Friday December december eight tá a sì tẹ́ pẹpẹ orin yìí ní saturday december nine láago mọ́kànlá òwúrọ̀ pẹ̀lú àwọn olórin ẹ̀mí lọ́lọ́kọ̀ òjọ̀kan sunday december ten ní ìdúpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ lẹ́pẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà venerable spray evangelist rántí àjàyí big daddy lólùgbàlejò nínú gbọ̀ngàn celestial church of christ ìtẹ̀dó olúwa mọ́dé cathedral sagbe area headquarters araromi street ọ̀yọ́ ìlọrin expressway sagbe ìbàdàn ni ó ti wáyé ìgbìmọ̀ ìkórè lóní ò bá sí káà tó lọ gbóyìnbó wá láti róòmù ó ti balẹ̀ bàgẹ́ sí gbàgede ilé orin challenge ìbàdàn bàbá kérésì fresh àti blast fm àti tiwantiwa one oh six point five fm ìdè rush oyoyo ẹ̀yin ìwé tuyẹ́ gẹ̀dẹ̀ wá pàdé ẹ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì wọlé ọmọ kọ̀ọ̀kan santa ti dé padà. ajá balẹ̀. àjààbálẹ̀ ìròyìn ń tẹ̀ sí ọwọ́ iwájú níwọ̀nba ìṣẹ́jú tó kù ń ẹja mọ̀gẹ́ ní pépèpé ìṣẹ̀lẹ̀ tó bu omi tútù síni lọ́kàn tún wáyé ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní látàrí bó ṣe jẹ́ pé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Gateway ti ń bẹ ní sápàdé ìtàn pé ó kọ rẹ̀ ní Ṣẹ́gun òun lòun náà tún ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé nínú àkọlù ti ìjàmbá tí àwọn tán jẹ́ alọ́kọ́lóhùn kígbe kan tí wọ́n tún ṣe ní agbègbè òde Rẹ́mọ ní ìjọba ìbílẹ̀ Ìpẹ̀rù ní ìlú ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alọ́kọ́lóhùnkígbe ọ̀hún òun ló mọ̀ ti di gbọmọgbọmọ báyìí tí wọ́n ṣà ń ṣe àkọlù sáwọn agbègbè ọ̀hún pàápàá jùlọ gbogbo àwọn ibi tí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n ń gbé jù ní agbègbè náà wọ́n ní ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tá a wà yìí ní àwọn afurasí jàǹdùkú kan ní ẹ̀yàbọ̀ agbègbè ìpara rẹ́mọ àti òde rẹ́mọ tó sì jẹ́ pé agbègbè ohun ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Gateway tápàdé òun náà ni ẹ ń bẹ ní agbègbè ọ̀hún jùlọ wọ́n ní wọ́n wọlé tọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n sì tún hùwà kò tọ́ pẹ̀lú àwọn tó jẹ́ obìnrin akẹ́kọ̀ọ́ kan ní agbègbè náà wọ́n ní nǹkan bíi aago kan òru ní ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá náà wọ́n tún ṣe bẹ́ẹ̀ tún ṣọṣẹ́ lágbègbè ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti ń gbé tí wọ́n sì kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn dúkìá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ wọ́n tún hùwà kò tọ́ pẹ̀lú àwọn obìnrin míì náà nínú àwọn akẹ́kọ̀ọ́ náà wọn nínú fọ́nrán kan tóun náà wá jà rìnrìn lórí àti ayélujára òun ló ṣàfihàn ọmọ akẹ́kọ̀ọ́ kan tí wọ́n pe kọ́ tiẹ̀ ní ṣẹ́gun tóun ti sùnlẹ̀ gbalaja tó sì jẹ́ pé oró ọta àbọn ń bẹ ní ara rẹ̀ bí fọ́nrán ọ̀hún bó ti ṣe ṣe àlàyé ìgbà tí ń sì kàn sí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọmọlọ́lá odùtọ́lá ó ní òun ó jábọ̀ padà fún àwọn akọ̀ròyìn wọ́n ní ṣùgbọ́n títí di ìgbà táwọn fi fi ìròyìn léde lójú ìwé karùn-ún ti ìwé ìròyìn the punch wọ́n ní wọn ò tí ì fèsì fáwọn o àwọn sì kàn sí alukoro ti ilé ẹ̀kọ́ gbogbo níṣe ti poli ọ̀hún náà yún ti gateway polytechnic sápàdé fọlọ́runṣọ́ adébáyọ̀ wọ́n ní òun náà kò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà kọ́lọ́ ń ṣàdákùn kó mọ bá wa dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. ọ̀dà eléyìí kọ́ jẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó tó di pádìde lórí ìròyìn àjà balẹ̀ etí ẹ̀ ti ń gbọ́ bọ̀ ní àtìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹnìkan ti parọ́wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtẹnitórí nǹkan jájẹ àtẹnití ò rí nǹkan jájẹ wípé tá a bá fẹ́ kí àlàáfíà kó jọba yíká orílẹ̀-èdè nàìjíríà ẹ ká máa ṣàánú ká sì máa ṣe ìtọ́jú àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún ẹni tí í ṣe ìyàwó gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara Hajiya Aisha Babangida iná ló sọ̀rọ̀ náà ní òpin ọ̀sẹ̀ tí a lò táwọn pẹ̀lú àrọwà sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹnikẹ́ni tẹ̀yìn bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ó náà lẹ́nì kejì yín ẹ jẹ́ kí a tọ́jú wọn báyìí ọ̀ ó ń sọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìmọ̀ràn níbi tí wọ́n ti kó àwọn ọmọ tí ọ̀rọ̀ wọ́ ọ̀rí tí ọ̀lẹ́bí tí ọ̀lára tí wọ́n kó wọn jọ ní Àbújá ń bẹ̀rùn níbi tí wọ́n gbé ètò kan kalẹ̀ láti lè jẹ́ kí àwọn náà kí wọ́n ní ìrètí wípé àwọn rí èlé àyè wá ibẹ̀ náà ló tún ti ṣàlàyé pé kì í ṣe àwọn èèyàn tó lówó tabu alápò nìkan ló yẹ kó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tó nílò ìrànlọ́wọ́ láwùjọ wa wọ́n ní gbogbo ẹ̀dá tí bá ń bẹ lókè pẹ̀ tọba tí ń mí wọ́n ní náà ló yẹ kó máa rántí pé ó kó ń ran ẹnìkan lọ́wọ́ lónìí bí ojúmọ́ ṣe mọ́ yìí ó sọ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ dúró o títí di ìgbà tí owó tabua tó wà ní àpò wọn kó tó pé wọ́n mọ̀ ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n bá nílò rẹ̀ ní àwùjọ wa ó sọ pé a lè ṣe ìrànlọ́wọ́ nípasẹ̀ níta àbá ní àti fífún wọn ní ìmọ̀ràn ká sì fún wọn ní ọ̀rọ̀ ìrètí wípé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ sì tún wà wọ́n ní tí ìmọ̀ràn ti ń ṣe lára ẹlòmíì wọ́n ní kò kéré púpọ̀ jù wọ́n ní ojúṣe wa ni o láti mọ̀ rántí wípé ibi kan náà láti wà ọlọ́run kan ṣoṣo náà ló sì dá wa kò sì yẹ káwọn kan wà ní ipò aláìní tàbí kí wọ́n mọ̀ lálàsí nínú ìyà káwa mọ̀ wòran ká mọ̀ wò wọ́n bí gbọ́ jẹ́ pé wọn ò rí ilé ayé wa náà ni ìmọ̀ràn inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí ní òwúrọ̀ tí ò níyì. lórí bí àwọn iléṣà ṣe ń di pé ó ń dàwó gbọmọgbọmọ ní ìpínlẹ̀ Èkó gómìnà wọn nípínlẹ̀ ọ̀hún babájídé sanwóolu òun náà ni ó ti di ẹ̀bi ọ̀rọ̀ ru àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mójútó ọ̀rọ̀ ilé kíkọ́ nípínlẹ̀ ọ̀hún bí wọ́n ṣe ń kọ́ àwọn ilé kan lọ́nà tí ò bófin mu léyìí tí sì ń fa kílí ó máa dàwó ní gbọmọgbọmọ ní ìpínlẹ̀ ọ̀hún sanwó-olu náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lásìkò ìpàdé alájùmọ̀ṣe tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n mójútó ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ìpínlẹ̀ èkó ibẹ̀ òun ni gómìnà ọ̀hún ẹni tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà abímbọ́lá sálò ọ̀dẹ́yìn tó ṣojú fún òun náà ló sọ ọ́ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún òun ló ti ń wá ojútùú láéláé sí ìṣòro èyí tí ń kojú pé kí ló ṣàmọ́ dàwó lóòrèkóòrè ní ìpínlẹ̀ náà àwọn tí wọ́n wá tí ẹnu wọn tọ̀rọ̀ náà nípínlẹ̀ èkó táwọn náà tí wọ́n lè sọ̀rọ̀ lágbárin bí wọ́n ti ṣe ń kọ́lé nípínlẹ̀ ọ̀hún náà tún ti gba gómìnà ọ̀hún náà ní àmọ̀ràn o ipẹ́ kó dákun kó gbé ìgbésẹ̀ tó bá tọ́ tó yẹ lójú náà àti lè jẹ́ kí àdínkù òde bá bí ilé ṣe ń dàwó ní gbọmọgbọmọ nípínlẹ̀ èkó. okay ẹ jẹ́ ká tún ràn yín létí o wípé ó sì ń tẹ̀síwájú o ètò bàbá kérésì tinú ọgbà ti fresh nílùú ìbàdàn tó jẹ́ pé àpá ọ̀pọ̀ ṣe ni o láàrin iléeṣẹ́ mẹ́ta radio stations mẹ́ta mm. tiwantiwa blast fm àti fresh fm tí gbogbo ẹ̀ wà ní ìbàdàn ní àhín ẹ mú àwọn ọmọ yìí ẹ kó wọn wá o ẹ jẹ́ káwọn náà tiẹ̀ wá jẹ gbádùn kí wọ́n lè bá a mọ rántí wípé bàbá àwọn tọ́jú àwọn ìyá àwọn náà sì tọ́jú àwọn hmm. owó tẹ́ wàá ná lé ọmọ lórí ẹ̀ ní máa mú nínú ìnira ibi ẹ bá ti mú ọ̀nà fi ọ̀pọ̀ yóò máa fi rọ́pò rẹ̀ ni bákan náà lánàá òde yìí ni a ṣe ètò ìdíje láàrin àwọn arẹwà obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ hmm. ní èyí tí ó wáyé ní gbọ̀ngàn àjọgọ̀ ibẹ̀ ni àwọn ọmọ yìí ni wọ́n ó sojú mi kò ró èmi náà wà níbẹ̀ hmm. àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa Fresh FM ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ pẹ̀lú àwọn èèyàn jankan-jankan láwùjọ wa tí wọ́n péjú pésẹ̀ láti wò ó wípé ètò yìí tó ti pé ogún ọdún tí wọ́n ti ń bá bọ̀ ẹni tí sì máa ṣe ètò ọ̀hún ti ń ṣàgbátẹrù Mayor Isaac Brown òun náà ń bọ̀ láìpẹ́ tí ó gorí àtẹ́gùn láti sọ situation report àwọn ọkàn mi ń sọ fún mi pé àfàìmọ̀ kọ́mọ̀jẹ̀ pé yọ mẹ́nuba ìtọ́jú àwọn bóyá yóò sì ẹ̀sìn gbé kúìn ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ dé ládé arẹwà lánàá mo gùn wá tí gbogbo àná tá a tún fi etí wa gbọ́ ọ̀rọ̀ mm. lẹ́nu rẹ̀ tá a tún fi ojú wa rí torí gbogbo ìkànnì ayélujára pátápátá náà la tàn án lẹ̀ fún yín láti jẹ́ kí ẹ máa mọ bí nǹkan ṣe ń lọ á dìde báyìí á sọ ìyókù rọ̀ títí di ní òwúrọ̀ ọ̀la lórí ìròyìn àjá àbálẹ̀ tí ní tòótọ́ abọ́ládé ọmọ sàlámì tí ò ní ṣe tí ó bo ọkọ̀ bàbá rẹ̀ jẹ́ eré o. bó bá sì di aago kan àbọ̀sán òní kẹ́ ẹ̀ pàdé wa lórí ìròyìn tó gbẹnu tán Ramat Kájọlá Ọlánrewájú ńlọkọ mi ẹ̀ mọ̀ yáṣẹ́. àjà balẹ̀ Hey, that's why you came this early morning. I even thought you were flashing when I saw your call. Flash, K. Hmm, I have upgraded, oh, and this time I'll be the one to spoil you. So get ready. Eh, wait. Don't tell me better thing has landed. Yes, so Zenith Better Life promo is back with season three, and I just won a 150k gift card. Hooray! That's right. Zenith Bank is giving away gifts worth 150,000 naira each to 20 lucky customers every two weeks in the